إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته Àdọ́kẹ́ fún ọlọ́run ọba. Láwọn ọba ní ṣe tó olùpa wá láṣẹ pé kí a máa dúpẹ́ fún òun. Oore tó ga jù tí ọlọ́run ọba tó ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣúwá ní mùsùlùmí ọ̀ìní jẹ́ mùsùlùmí náà ọlọ́mọdé kí ó ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀bẹ̀ lọ́wọ́n kọ́lọ́n kó pa wá lẹ́ni tí a jẹ́ mùsùlùmí kọ́lọ́n kó ṣe wá lẹ́ni àlìjẹ́ náà pẹ̀lú sábàbí ìsìláàmù adúpẹ́ ìfọ̀kànbalẹ̀ èyí tí ń bẹ ní agbègbè wa yìí kí ọlọ́run kó mọ́ yọ ìfọ̀kànbalẹ̀ kúrò bẹ́ẹ̀ àlékún ìfọ̀kànbalẹ̀ kí ọlọ́run kí ó bá wà ṣe sí agbègbè yìí adúpẹ́ àlàáfíà ara kí ọlọ́run bá fún ẹnìkọ̀ọ̀kan wa àlékún àlàáfíà ara kọlọ́run kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́run gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ ọ̀dá ayà fún pé kọlọ́run fọ̀nà mọ̀ wọn kọlọ́run kó bá fọ̀nà mọ̀ wọn ó sì má gba ìmọ̀nà kúrò lọ́dọ̀ òṣìṣẹ́ náà gbogbo àwọn àyè sáǹtọ́rọ̀ fọkànbalẹ̀ sí kọ́lọ́kọ́bá fọkànbalẹ̀ síbẹ̀ ó sì má yọ ìfọkànbalẹ̀ sí agbègbè ọ̀dọ̀ tiwa náà gbogbo àwọn sáǹtọ́rọ̀ àlàáfíà fún kọ́lọ́kọ́bá fún ọlọ́láfíà ó sì má gba àlàáfíà ti ṣe ara fẹnukọ̀kan wa náà àbẹ́láwọn fún bara wa sọ̀rọ̀ títí àsìkò yìí kọ́lọ́n tó sọ́dọ̀ ọ̀nà ẹ̀yin náà ti ẹ máa gbọ́ ọlọ́pọ̀ fún ní àgbòrí ọ̀rọ̀ náà àti ní àti ẹ̀yin kọlọ̀mí tí ọ̀rọ̀ náà jọ ṣe wá láǹfààní la hawla wala quwwata illa billahil aliyyil azim tafsiri wa èyí tí a ṣe fún wa lánàá nínú suratu Yusuf ó ṣàlàyé fún wa nípa wípé ànábì Yusuf alayhi salatu wassalam ó yẹ ẹrù tí ó jẹ́ ẹrù àwọn ọmọ ìyá rẹ̀ ó yẹ wò ó yẹ ti àwọn tó jẹ́ ti bàbájọpa wọ́n pọ̀ síwájú kó tó yẹ ti èyí tó jẹ́ pé bàbá àtìyá lọ́jọ́ pa òun àti ẹ̀pọ̀ ó wá mú nǹkan náà jáde látinú ẹrù ìtọ́jẹ́ pé bàbá àti ìyá òun náà ni ọjọ́ ọ̀pá wọn pọ̀ ọlọ́wọ́ bá kejì bá sọ̀rọ̀ yìí torí pé àwọn apá àwọn gbà yìí pé gbogbo tí Yusuf ń ṣe pátáyáyá ó máa jẹ́ revelation látọ̀dọ̀ ọlọ́run torí pé jáde bí ọlọ́run bọ́lá wọn bá ti ní kó ṣe jẹ́lẹ́ òun náà ti fi ṣe yẹn ọlọ́run tàbí ẹ̀sọ́ lọ́wọ́ ara rẹ̀ kidnap Yusuf ọlọ́ni àwa gangan la parí plan yìí fún Yusuf pé ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe so ọlọ́run bá sọ̀rọ̀ fún wa nípa wípé òfin tí wọ́n lò nílẹ̀ ní sírọ̀ tó bá yẹ kó má fẹ́ lò ní Yusuf òní lè rí ọmọ àyà ẹ̀kọ́ nílé rí mú ṣùgbọ́n pẹ̀lú fífẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba tọ́lọ́run ọba ti parí ẹ̀ ó jẹ́ kí ó lè rí ọmọ ìyá àwọn tó kù tẹ́jẹ́ ọmọ bàbá ẹ̀ ọlọ́ọ̀bá orí agbé Yusuf ga pẹ̀lú ìmọ̀ látọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú wáàyí látọ̀dọ̀ ọlọ́run gbogbo tó bá ní mímọ̀ yóò tún máa ní ẹni tó tún ní ìmọ̀ jùlọ ẹ̀rí o àwọn tó jẹ́ àwọn ọmọ bàbá Yusuf gbọ́dọ̀ tí ó jáde lẹ́nu wọn òun náà ni wípé tí bùnìyàmínú bá tẹ̀ jẹ́ ẹni tí ó jalè wọ́n jẹ́ kó yé wa wípé tó bá jẹ́ ẹni tí ó jalè ọmọ àyá rẹ̀ tẹ́gbé bàbá àti ìyájọ pa wọ́n pọ̀ tí ń ṣe Yúsù pé òun náà ti jalè síwájú. Si wọ́n sọ fún àwọn Yusufu ó tẹkiní ìmára torí wípé ó pè ní Yusuf ṣùgbọ́n ó tẹ̀mára sínú ẹ̀mí rẹ̀ wọ́n sọ fún àwọn wípé gẹ́gẹ́ bá sọ fún alánà pẹ̀lú wà níbi dídùn tó dùn yìí ó ṣàfihàn rẹ̀ ọwá sọ fún wa pé ẹ̀yin lẹ jẹ́ ẹni tí ipò tẹ́ wà sí àwọn yòókù yín ẹ̀yin lẹ jẹ́ pé ipò yín ó burú ọlọ́wọ́ bá sì máa gbogbo àwọn nǹkan tí ẹ̀ ń pátá yanyan so eléyìí tí a bá tẹ̀sílì dé ní àná lónìí tẹ̀sílì wa nínú sọ́tù Yusuf Quran 12 ayah 78 òun náà ni tẹ̀sílì wa àti túmọ̀ ẹ̀fún ara lánà ṣùgbọ́n àti ìsàlàyé tẹ̀sírí ẹ̀ délẹ̀délẹ̀ so wọ́n kà fún wa náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا يا أيها العزيز إن له أبا إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين الله ọba tí ọlá rẹ̀ ga ó 78 ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu àwọn ikwọ́tí Yusuf àwọn tí wọ́n jẹ́ ọmọ bàbá Yusuf gbólóhùn tí ó jáde lẹ́nu wọn tí wọ́n ń sọ fún Yusuf ó dẹ̀ pé tí wọ́n bá sọ pé kọ́ọ́lù yóò dàgbà ní pé gbogbo wọn ni wọ́n jọ sọ ọ̀rọ̀ náà pọ̀ ṣùgbọ́n táàmù náà ni pé ẹnìkan náà ni yóò sọ̀rọ̀ láàrin wọn gbogbo aláàlú gbọ́dọ̀ tààlà ká ìwà mú torí táwọn gbogbo ala fẹ́ ṣàfihàn tí ń bẹ nínú ẹ̀mí wa kọ́ wá jẹ́ wípé gbogbo aláwà sọ̀rọ̀ pọ̀ lẹ́ẹ̀kan náà sọ ṣé a ti kọ́rọ̀ yẹn ká tó sọ niri ni àbíbò dáadáa gbogbo gbogbo aláṣọpọ̀ ní ẹ̀ẹ̀kan náà ara ṣùgbọ́n abẹ́nìkan bá ti sọ̀rọ̀ tó jẹ́ wípé ọ̀rọ̀ tó sọ yẹn gbogbo àwọn tó kù náà consent wọn náà wà lórí ọ̀rọ̀ yẹn pé àwa náà accept kí ni o àwa la ní kọ́ sọ báyìí ọ̀rọ̀ yẹn ti di kí ni o gbogbo ọ̀rọ̀ wọn ẹnìkan fọ́nà kan pé àwa kọ́ ni asọ́mọ́ tó yẹ lọ́wọ́ bá náà lò pé kọ́ lú ṣògbọ́n lòtọ́ jáde lẹ́nu wọn wá tí wọ́n jọ ní pé kí ó jáde látẹnu ẹnìkan nínú wọn ó jáde pé yá ayò al-aziz so wọ́n ni yá ayò al-aziz ìwọ ẹni àbí àwọn tájá àwọn àfáàwà ọ̀nà méjì òun náà ni wọ́n lọ nínú kẹ́lìmà yá ayò al-aziz alákọ̀ọ́kọ́ níbẹ̀ òun náà ni wípé wọ́n jẹ́ kó yé wa wípé ẹn tó bá ti jẹ́ bí èèyàn ńlá nílẹ̀ mísírọ̀ nígbà náà yàtọ̀ sí ọba ilẹ̀ mísírọ̀ tó jẹ́ alimọ́nìkù ẹ bá ti lè jẹ́ gbé wọ́n ti fún ní ipò nílẹ̀ mísírọ̀ wípé tí ó máa jẹ́ ní alẹ́ aziz so ó kọ́ pé padà ẹ ra Yusuf náà jò ní ìgbàtà fẹ́ sọ wọ́n ní ìmọ̀rọ̀ átúlẹ̀ àzìz o ni wọ́n pè so wọ́n náà pé Yusuf náà ní pé kí ni ó yá ó wípé in tó túmọ̀ sí o náà ní pé gbogbo ẹn tó bá ti dé ńlá ní ilẹ̀ òun ni a máa ń pè ní kí ni pé ó kọ máa ń pè so ituma alakọkọ táwọn afa wa tí wọ́n fún nìyẹn tọ́dọ̀ tí wa náà múlẹ̀ pé ó kọ́ sí tọ́dọ̀ tí wa a máa pọ wọn ni pèèyàn ní sẹ́nẹ́tọ̀ wọ́n ni pèèyàn ní rẹ́ẹ̀pù wọn ni pèèyàn ní ọ̀nàrẹ́bù wọn ni pè ní wọ́n máa ń pè èèyàn ní tó kọ ẹ náà kò sí àfi ń pè bí kò sí pé kí ni o nítorí àpánlé òun náà ni wọ́n fi ń pè wọ́n bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ bá jẹ́ báyẹ̀ bá ní ìyá naanị àzí ìtọ́ yẹ kí wọ́n pè náà nìyẹn torí wípé ẹ bá ti ńlá àti pè yóò ṣe kí ni yóò ṣe àti pé àwọn jẹ́jẹ́ jẹ́jẹ́ bàbá fún Yusuf ẹni náà ìtọ́ ọmọ sí náà ni pé olórí gbogbo ẹni tó bá ti jẹ òye kan nílẹ̀ mísírọ̀ yóò jẹ́ wípé wọ́n lo yá àjọ alẹ́ àzíìzò wọ́n lo lábùdù yìí láti lè fi ṣe ọ̀nà tàwa sùlù so láti lè fi ṣe tàwa sùlù débi nǹkan tí wọ́n fẹ́ gbà so àwọn ẹbí ṣe tàwa sùlù lẹ́yìn ọ̀páyàn lé kó péyàn ló kọjú bí a máa jẹ́ kí ni àtàwa sùlù láti lè gba nǹkan lọ́dọ̀ èèyàn so yá ayúwàlá àti ìzọ́mà jẹ́gbẹ́ inú tàwà súnú bá kò sí ìgbàtí ó burú bẹ̀kẹ́ ọ̀pẹ̀yàn pé ọlọ́lá tó jẹ́ pé kàtẹ́ àfẹ́ bèèrè lọ́wọ́ rẹ̀ ìtẹ́yàn lè bèèrè lọ́wọ́ méèyàn tó lè ṣe fún yàn ní ẹ̀dàkùn so inú tàwà súnú bá ìfẹ́ pé ló kọ́ so táwọn bẹ́ẹ̀ pé ọlọ́ọ̀bá náà á ṣe tàwà súnú pẹ̀lú àwọn àsùnmọ́ rẹ̀ àwọn sífáàtù rẹ̀ àti àwọn àfọ́àlù rẹ̀ tó àti máa ń ṣe pé afẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run wípé afẹ́ bẹ lọ́n fi kọ́lọ́run fún wa a gbọ́dọ̀ kanjú kákàtàrí lọ wọ inú bẹ̀rẹ̀ lórí ọlọ́run hmm, ya ájú ya pẹ̀lú gbéra ó ní pé ọ̀dá púpọ̀ ya ayù ya kọjú o ṣe tàwá túrù nìyẹn pẹ̀lú ọkọ ọlọ́run pẹ̀lú òyìn ọlọ́run ọwọ́ adé ẹ̀sọ́ pé bí ẹba máa ti ká àtìtẹ̀sí ọwọ́ adé ẹ̀sọ́ àtọ̀rọ̀ àdúrà so káfẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn náà ká pọn ní ká tó gbà lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan tí òbúrú bẹ́ẹ̀ tàbá gbà gbé kẹ́lìmà ló jẹ́ kẹ́lìmà kí ni wọ́n ti fi àpọ́nlé tàwá sùlá sọ wọ́n ní ìlàláhù àbáṣẹ́ ìbá ìlàláhù àbáṣẹ́ ìkan kẹbíìrọ̀ wọ́n ní dájúdájú ó wà fún àjọ̀fún àná wípé ó wà fún gbogbo anájọ́ ní bàbá àbá bàbá kan lẹ́gbọ́n sọ ní pé ìdínà lánàá àbá ṣe ìkọ́ kẹbí ìrọ̀ ṣùgbọ́n inú gẹ́rọ ti ní lójú sọ onáàrí kí wọ́n sọ pé yẹn jalè sọ yẹ ti wà nínú àlámàrí kẹrọ jẹ́ igbe bíbàrẹ́jẹ́ ni ẹ kọ́ ẹ̀dọ̀jú di báwọn dákànádẹ̀ ti rí sọ láti rẹ̀ lọ́dọ̀ra bẹ́ẹ̀ ìlọ́dọ̀ gbọ́n máa pẹ́ ni ẹ ìpìlẹ̀ sí ẹ̀ sí ẹ̀ sọ fi pálẹ̀ ọ̀nà wọ́n tẹ̀lé ìṣe ìnàlá ú àbàmì ṣe ìkọ́ni kẹbíra wọ́n ní dájúdájú ó wà fẹ́ni tẹ́ ẹ yìí abàmì bàbá kan so wọ́n mọ̀ ní pé ẹ tó bá ti jẹ́ pé ó ní bàbá nítorí kí wọ́n sọ bá náà ní wípé pàtàkì ọmọ lọ́dọ̀ bàbá kìí ṣe nǹkan kékeré torí wípé wọ́n mọ̀ ní pé téèyàn bàbá ọ̀bá fi lè rí ọmọ rẹ̀ mọ́ inú ẹ̀mí rẹ̀ oníṣègùn ni òníyọ́ wà wọ́n mọ pàtàkì ìjẹ́ bàbá yẹn torí ẹ̀ wọ́n ti ọ̀rọ̀ yẹn síwájú pé a ó ní bàbá o wọ́n tún wá mú ọ̀rọ̀ míì wá ṣẹ́yìnkan wọ́n ní bàbá yẹn tún wá jẹ́ ṣẹ́yìnkan bàbá náà ti wọ sínú ṣẹ̀kúkọ̀ ó ti wọ ọjọ́ orí tó jẹ́ ti ṣẹ̀kúkọ̀ kí lọ́jọ́ orí ẹ̀ bọ́lódì bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ láti bí 60 years lọ sókè. Okay ẹ bá ti bẹ̀rẹ̀ níṣẹ́ ìkú kọ́ ó bẹ̀rẹ̀ láti kí ni o sixty years lọ sókè lóbi jẹ́ pé àdíìsì wá pé ọlọ́run ọba ti ní àwíjàre lórí ẹjọ́ ọlọ́run ọba ní kó lo sixty years láyé ọlọ́run àwíjàre lórí ẹ̀ lórí pé kí ni ó ti dé éèjì gọ̀jọ́ rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó ti di nǹkan ẹgbẹ́ ilé ayé yìí ó ti ṣe goodbye sí gbogbo tí ó ti máa bà fún ìsinmi gúgbà ìsinlẹ̀ ayé ọlọ́run bá ti máa máa fi hàn sọ ọ̀nà ti máa rí inú bọ́dí rẹ̀ yóò ti máa rí nínú gbogbo àwọn àṣẹ́sí ẹ̀ ìbẹ̀rẹ̀ káwa náà lò yìí sọ ọtí ń débi kan sọ látara bẹ́ẹ̀ rẹ̀ pé sísí ẹ̀ dàgbà nìkò tí ọlọ́run ti lábíjà ìlú rẹ̀ bẹ́ẹ̀ àbíjà ìkan ní tọ́lọ́bá lọ́wọ́lẹ̀ àtẹ́ni éjì ẹni kìkà yìí tó lọ́pẹ̀lá bẹ́ẹ̀ tí a bá ti lẹ́ àtẹ́ni éjì 50 years láyé ká tún tún ọ̀rọ̀ àti àtọ̀fin inú akábẹ́gíyàn ká tún tún pè ká tún yí padà pé a ṣe máa bẹ́ kú sórí pé a wà lé ayé yìí àti ti bílẹ̀ tún lórí ẹ̀mí ẹ̀ yọ́ máa tuntun ni yọ́ máa tuntun lórí ẹ̀mí ẹ̀ ni ẹ̀mí ẹ̀ tí bá fi jẹ́ kí ní o tí bá fi ń dàgbà náà tàbí bẹ́ẹ̀ náà yóò tún máa àwọn ayé yóò tún máa wù yóò tún máa wù ní kó tún kọ́lé tuntun yóò tún máa wù ẹ̀ kó wò tún mọ́tò tuntun kó wò tún ṣe tuntun ojú òkúrò yóò tún máa ga sí ẹ̀ẹ́dẹ́gbẹ́ bí olóògbòrò ṣe kí ni o ó dínkù àfẹ́jọ́ bá nígbàgbọ́ sọ́dọ̀ ọlọ́run ọba làwọn nìkan ọlọ́run bá máa ń ràn lọ́wọ́ tí ó mọ̀ pé òun ti ń padà sí ilé tó lọ́tara bẹ́ẹ̀ àwọn jẹ́kọ̀ọ́yà pé ṣé ìkọlù bàbá náà ti àfẹ́ ní dídàgbà làgbà torí pé ẹ máa wà ní ṣe ìkúkọ̀ ipò kan tó tóbi ni tẹ́yà bá gbọ́ bẹ́ẹ̀ yẹn náà mọ̀ pé àà ah, ah. kódà lára nǹkan mẹ́jẹ́ gbé ìmọ̀ á ṣèrànlọ́wọ́ náà ni kí ọ̀fẹ́ yanjú iṣu kan kọjá ìgbé àgbàlagbà ní ó wá wá so alábẹ̀ni ẹ̀ tó máa dé gíní o títún máa yanjú kẹgbẹ́ àgbàlagbà bá ní wọ́n rẹ̀ pẹ́kẹ̀ owó orí wọ́n rẹ̀ pẹ́kẹ̀ gíní o jíjá gbàgbà àrínà ó tún so ọ̀nà méjì ọ̀nà ni àwọn àfá wa lọ́mọ̀rẹ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ ọ̀nà ni pé òun ló tún wá jẹ́ kẹ̀bí ìran sí àṣírọ́tì òun lọ jẹ́ àgbàlagbà tanyanya nínú kíyọ nínú ẹbí rẹ̀ so ń gbà mẹ́fẹ́ òun lọ jẹ́ àgbàlagbà tanyanya nínú ẹbí rẹ̀ so irú ẹni báyìí pé wọ́n fẹ́ bí sọ fún pé òun náà jẹ́ èèyàn pàtàkì kan nínú kíni ọ̀rọ̀ nínú àwùjọ ẹ báyìí jẹ́ èèyàn pàtàkì ó yẹ kéèyàn ó ọ̀nà ẹlẹ́gẹ̀ẹ́jì táwọn afá wọn sọ fún wa nípa kẹ̀mí rán òun náà ní gbé láti lè tún fi jọkẹ́ bí iṣẹ́ ikọ́ yẹn ti rí torí pé ní ẹ̀bá ní 60 years ó sì bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kí ló ṣe ìkú kọ ni tí ẹ̀bá gbá fi kẹ̀mí rán síbẹ̀ ó ti lọ 80 years lọ sókè nu ó ti lọ 80 years lọ sí kí ni ọ bí wọ́n ti fẹ́ pè ní rán ó ti di kí ni ọ 80 years lọ sókè nu ṣùgbọ́n bá wá lọ́gbọ́n bá ní àwíjá ìlórí 50 years má jọ 80 years wọ́n kọ́ so 80 years ìyàtọ̀ tó máa ń tẹ́kọ́ mẹ́yàn náà ní 80 years 50 years tó máa ń lé tó máa lé ṣe àwọn kankan láti di 80 so kí ní ẹbí ti lágbára òtútù lágbára tó ti wà ní ẹ̀sẹ̀ lọ so lágbára bẹ́ẹ̀ pé oṣù ti dàgbà lágbára kùjẹ́kùjẹ́ so láti lè sàánú rú ẹni bẹ́ẹ̀ ó tún máa jẹ́ pé kí ni ó máa jẹ́ nǹkan tó yẹ pé èèyàn kọ́ àbí pàtàkì sí so wọ́n fi àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti ṣe ìbẹ̀bẹ̀ wọ́n fi wá ojú rere àfò kí ó lè fi bùnìyàmì sílẹ̀ fún wọn láti dá padà sọ́dọ̀ bàbá rẹ̀ wọ́n ní fàkúrí àhádàna makana wọ́n ní fàkúrí àhádàna makana wọ́n tún wá rò wípé àti màrúdé àti dára eléyìnà dandan ní káfẹ́ nìkan lẹ̀ wọ́n ní fàkúrí àhádàna makana wọ́n mú ẹnìkan nínú wa kó o fi rìpléètì rẹ̀

ahadana makana ẹgbẹ́ kí lórí tí wọ́n sọ gbólóhùn yìí wọ́n wò wípé àwọn afá wọn sọ fún wa wípé in tí wọ́n fẹ́ náà ní wípé bẹ̀rẹ̀ káwò rí lójú tí à ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ nu pé in tí wọ́n fẹ́ náà ní wípé típìtì amin tó gangan tó bá lè tẹ̀lé àwọn délé bàbá wọn bàbá wọn ti mú délé yóò ṣàlàyé àlàámẹ̀rí bójú tẹ̀lẹ̀ fún bàbá wọn so that àwọn tún wá lè mú padà lọ síbẹ̀ tó wà lè padà lọ máa ṣe kéèsì rẹ̀ àwọn lè gba ẹni táwọn fi ilẹ̀ ẹlẹ́yẹ àwọn lè gbà padà wá so wọ́n sọ fún wa wípé àwọn afáwà ló ń wá ilà tí wọ́n fi sọ gbólóhùn ìpínlẹ̀ pé àwọn orí ilà yẹn nínú nínú ọ̀rọ̀ inú tó wà ní àrùkánì kẹrìnkẹrìnkẹrìn láàfà wà tí wọ́n màkàánà mú ẹnìkan nínú wa kó jẹ́ pé ẹni ni ó wà ní ẹ̀ tí ó bá dúó síbi tó yẹ pé lórí pléṣì ẹ̀ lọ́dọ̀ rẹ̀ náà sọ̀dọ̀ pé lórí pléṣì ẹ̀ lọ́dọ̀ rẹ̀ náà fásìkò díẹ̀ tí ó fi padà wá àbíkọ́ jẹ́ pé yóò rí pléṣì orí ọba wà ń bẹ̀ lónìí ọdún kan oníọ̀bá yanjú àlàámọ̀rí ẹ àwọn ọmọ ìlọlé méjì lọ méjì lọ bọ́sí náà ètà àṣọ bí àṣọ ìgbẹ́jẹ̀ pẹ̀lúkẹ́lá bẹ́ẹ̀ ti sọ pé báyà ò ní óbìdì múlẹ̀ jù pẹ̀lúkẹ́lá lọ́gbọ́n lóbìdì múlẹ̀ jù ọ̀rọ̀ tí wọ́n sọ àwọn ọmọ tí wọ́n fi torí ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ni ó tí wọ́n torí ẹ̀ wọ́n ní iná náà rọ́ọ̀gá nílẹ̀ ni o sí ní pé ọjẹ́ kan nínú àwọn olùṣe dáadáa kẹta sọ níbi bí ọ̀rọ̀ mẹ́ta òun ni wọ́n sọ níbẹ̀ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ní wípé wọ́n rí fáàsì dáadáa tó ti ṣe fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí wípé ó ti ṣe dáadáa sí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbàtí wọ́n kọ́kọ́ wá wíwá ẹlẹ́ẹ̀kejì yìí so dáadáa tó ṣe sí wọn nígbàtí wọ́n kọ́kọ́ wá so ó pé ìdí wọn wá rà fún wọn ó bá wọn pé dáadáa ó yọra fún wọn ó gbà wọn lálejò oye dáadáa fún wọn owó ẹ̀kọ́ mọ́ wọn wọ́n tún dábì lọ àwọ́ ọjà wọ́n tún dápadà fún wọn so ọlọ́tara bẹ́ẹ̀ wọ́n gbà ìgbé dáadáa yẹn òun ni wọ́n ń rí fáàsì so àwọn kan ní pé à iná dájúdájú àwa ó rí ọ nínà ìmú lẹ́yìn pé à ń rí ọ lẹ́yìn tí ń ṣe dáadáa ní ti ní ó túnmọ̀ sí tí mo dọ́rí oúnjẹ pé àárín ọlẹ́ tó kó ti ṣe dáadáa kí ni ó sẹ́yìn tó lè tọ́lá fẹ́ túmọ̀ ní ti pé tọ́ ọba lè ṣe léyìí fún wa kí ni àárín ọlẹ́ ní tó ṣe kí ni ó tó ṣe dáadáa so ipa alita ẹgbẹ́ ẹni ti rẹ̀ tó bá lè ṣe kí ni ó tó bá lè ṣe àádọ́lẹ̀ nǹkan kí ni ó àádọ́tọ́lá ìdáhùn aládọ́ ọ̀rẹ́ yìí kí ni tọ́lá mú wọn bí àǹtákúzẹ́ kí lọ áhàdànà makana kó mú ẹnìkan kó lè gílò kó fi ní pléṣẹ̀ ah, tó ọba lè ṣe fún wa ààyọ ní gbéjì ni ó rẹ̀ oní ẹ̀tún ṣe dáadáa ní so ẹlẹ́kẹta wá ní pé iná nàráká mínà lóòwò sí ní ìrìnà pé wọn ò rí fáàsì dáadáa tó wà lẹ́lẹ̀lẹ̀ bá ti wù ọ yìí àti pé pẹ̀lú tẹ́sí rẹ̀ dáhùn mọ́ yìí ẹgbẹ́ ní sinmi àárín pé irú rẹ̀ fàmí sílúkà ẹgbẹ́ ní sinmi láyé sírù mi ní umáyà ṣúhú àbáǹkẹ̀bí ìrọ̀n ṣe kọ́ǹkẹ̀bí ìrọ̀n kò lè ṣẹlẹ̀ láti irú irú rẹ̀ ẹjọ́ mọ̀ pàgbàlagbà lè lárí ọtí ilé ẹlájẹ́ nígbàrẹ́ pé kí ní èèyàn tó fi ń ṣe sọ̀kílà ẹ̀mọ́

ẹlẹ́ẹ̀kejì yẹn òun ló súnmọ́ jù lórípé ájá tí wọ́n ní ìdí ní ìsìn yẹn òun ló kọ̀rọ̀ jù lọ ọmọ èèyàn ọba ti rárá sẹ́yìn tó ọba ti rárá ní ìdí ní kọ̀ọ̀nà <laughs> kí ló ṣe ní ìdí ìyẹn ló máa súnmọ́ jù ìṣe tó ọba ti kí ní ìfún wa áà nàrà kàmínálẹ́ mú sí ni àà àà máa rí ọlẹ́ nínú méjì ní o pé tó sí kọ́mọ èèyàn bẹ́ẹ̀ jẹ ní ìsìn gẹ̀gẹ́ ní mọ́wàá níwájú ọmọ èèyàn àà jẹ bá dẹ̀ ṣe fún mi wà láì áà mi ò ní gbàgbé ara ọ̀lẹ́gbọ̀nà gbàgbé yẹn lẹ́yìn ìgbà tó bá ti tán ṣùgbọ́n <laughs> náà tí ó látara bẹ́ẹ̀ lẹ́yìn ni nǹkan tí gbọ́lọ́n tó jẹ́ pé ó jáde látọ̀dọ̀ àwọn ọmọ bàbá Yusuf so bí ayẹ̀lẹ́ ìbí ó ti lọ nìyẹn wọ́n sọ fún apẹ́kí láǹfààní tí a ṣe nínú ááyà yìí àrí wípé àwọn ọmọ ya Yusuf wọ́n wá àánú lọ́dọ̀ Yusuf pé kí ó sàánú àwọn nígbàtá wọn náà rí pé ọ̀rọ̀ ti kọjá nínú jẹ́bẹ̀tẹ̀lẹ̀ ààbù sọ nígbàtá wọn rí pé ọ̀rọ̀ ti kọjá bí kéèyàn fọ́ wà áhùn tó dẹ́ẹ̀dẹ́lẹ́ náà gbọ́gbẹ́ àríjáde ah, àríjáde kò ní má fi lè mú yàn lọ́wọ́ báyìí ọ̀rọ̀ ti kọjá pé kéèyàn ọmọ ni sọ adẹ̀túndí náà rí pé wọ́n tún wá wípé kí replacement ó wà fẹ́ntí wọ́n mú so wọ́n wá pé kí replacement ó wà fún ẹni tí wọ́n mú nítorí wípé wọ́n mọ̀ pé àlámọ̀rí yìí yóò lè jẹ́ pé yóò lè jẹ́ fúyẹ́ fún bàbá wọn tó bá lè mú délé padà so gbọ́dọ̀ bí bàbá wọn ojú àánú bá ń jẹ́ kan ẹ̀jẹ̀ lẹ̀ tó bá lè mú délé padà yóò jẹ́ fúyẹ́ wọ́n ń ṣe léyìn rí sọ ọ̀dọ́rí pé sọ́mọ̀ pé àwọn gbọ́dọ̀ jàpá àwọn ọ̀rọ̀ àwọn tàbí olóòlẹ̀ máa jẹ́ sálàmà ní oúnjẹ gínú kó rọrùn lọ dáadáa ṣùgbọ́n àwọ̀ wípé ẹgbẹ́ wọn múlẹ̀ náà kọ́ tí kò ní ju bàbá wọn ní bàbá ẹ̀bá fi máa dọ́pọ̀ kí wọ́n sọ pé yóò lù sí gíní ọmọ kan ní ara wọn ṣùgbọ́n tí wọ́n ti ṣe òyìn lágbára díẹ̀ sí àkàtẹ̀ ìfọwọ́ pàdé wọn ní pé a ti tẹnu ìkan ẹlẹ́ tó sí àlámọ́dé bá jẹ́ méjì ìkan ṣe gíní ìkan tó fúyẹ́ jù kan lọ kíkù ní àbìrọ̀ tẹ́lẹ̀ wọn padà lọlé ó ṣe kókó torí pé wọ́n ti tàbí òun ẹ̀yẹ́ tẹ̀lẹ̀ tó kílẹ̀ ní ti máa tó sí ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ó sì tún máa níwọ̀n àpàtì ẹ̀ kìí ṣe pé oyún tí wọ́n fílẹ̀ náà kò ní dún bàbá wọn tó òṣìṣẹ́ ìlú òṣèlú bàbá wọn ọmọ àwọn èèyàn yìí sọ wọ́n ń sọ àwọn pé láti sọ pé téèyàn bá ṣe nǹkan fáwọn èèyàn sọ wọ́n rí wípé èèyàn máa jẹ́ ni dáadáa nígbà téèyàn bá ń ṣe pé èèyàn bá ń ṣe dáadáa fún àwọn èèyàn sọ èèyàn máa jẹ́ dáadáa tó gbọ́dọ̀ pé yusuf tó bá ti ṣe kíní ìfáwọn yọ máa jẹ́ ẹni tí yọ máa jẹ́ ẹni dáadáa. àtàwọn àǹfààní yìí náà fẹ́ pé a tún ṣe níbẹ̀ ìdáṣe náà ni pé bàbá ni pé ìnáláwó àbá so wọ́n tàbí kí bàbá yẹn gbọ́dọ̀ ẹni ojú fún lọ olùdíjà nǹkan tó burú ni káwọn ẹni máa ń ṣerú ẹ̀kọ́ jìnà kìí ṣe nǹkan tó dára rárá náà tó rẹ̀ lè kó fẹ́ ṣe nígbà nǹkan ìsọ́dọ̀ ara náà ayà tó tẹ̀lé قال معاذ الله أن نأخذ إلا من وجدنا متاعنا عند ضلالة إنا إذا لظالمون قال معاذ الله Afáwa wọ́n ní kí ni Yusuf fi dá wọn lóhùn. Nǹkan tí Yusuf fi dá wọn lóhùn ní ibẹ́ ma'áàdàlọ́ì. Ma'áàdàlọ́ì. kẹ́lìmà yìí òun náà ni Yusuf fi dá àwọn yìí àwa sọ ó wà nínú ẹ̀sìn wa wípé sọ wípé máa sọ nígbà tí wọ́n bá fẹ́ ká ṣe nǹkan kan táàdẹ̀ rí pé kí ní yẹ kìí ṣe nǹkan bẹ́ẹ̀ ṣe ẹgbẹ́ rẹ̀ nígbà ìdí àjọ jí owó ní kájọ pín àmàhánàlá àhúdùbìlá subhanallah wà ní ìyájúbìlá tó bá wọn gbọ́rọ̀ yìí òun náà so mahanallah pàtí àlọ́ máa ń gbà mahara almasdaru almeniyu ni

yẹ́rẹ́ wà náà ní sẹ́ǹtì ló wà ní kí ni ó subhanallah mọ́tà yẹn náà ní subhanallah bẹ́ẹ̀ni ẹgbẹ́ kí ni ó sabahtu lillahi subhana sọ̀rọ̀ wà ní kí ni ó subhanallah sọ̀kọ́ọ́lá ma'ára Allah ọwá mo wá sọ̀rọ̀ ọjọ́ ọlọ́run ọba tẹ́yẹ́yẹ́ الحمد لله وجدنا متاعنا عنده bí nǹkan wà bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àbá wa èèyàn lè pàjẹ́ sọ torí èèyàn lè yọkú rẹ̀ ní àmà kúzà tí a ń bá ti wà èèyàn lè pa ápùlì jáìrì jẹ níwájú ẹ̀ níwọ̀n wájú mẹ́rin ní ó wà lẹ́yìn ilẹ̀ ilé àfẹ́ tọ́ bẹ́ẹ̀ ẹ́ ọlọ́mẹ́jẹ ń jáde ẹni àwúsùfì láì nínà sáré kọ́tì ọlọ́mẹ́jẹ ń jáde so mímọ̀ tó bẹ́ á lọ́wọ́ so ń tọ́wọ́ yẹn òun ni ó jẹ́ kí ni parẹ́ lè fi sílẹ̀ àwa wá ààbò lọ́dọ̀ ọlọ́run ọba tanyanya kọ́lọ̀hún sọ wá nípa pé ká wá lọ gbámú ká múlẹ̀ wípé ọdẹ́tẹ̀ lọ́dọ̀ wa àlè gbámú ìlà máa wájáde náà màtá àná ẹ̀dá àlè gbámú àlè tẹ́nì kankan mú àyàfẹ́ méjì lọ máa wájáde náà màtá àná àyà àfẹni táa bá kínà táa rí màtá àná nǹkan wa ìdí ẹ̀bá ti ń lò nínú ilé bí a bọ́ bí nǹkan kan màtá òbí amúti à so nǹkan tá a bá ti ń lò nínú iṣẹ́ tó bá ti wà tẹ́ bá ń lò nínú ilé àga èèyàn ni kọ́ọ̀pù èèyàn ni abó èèyàn ni ẹ̀ńtà bá màtá àná ìdà òní kálálé máa dá mú ẹlòmí tó kò ló kẹ́límọ́tù gbé ẹni tó jí kò ló kẹ́límọ́tù sọ́rọ̀ torí pé kí ló lọ fẹ́ kò jí tó ìbátá amújáde ló àárín kí níyẹn lọ́jọ́ rẹ̀ lọ́lọ́ sọ tààrí ìlú ni diplomacy ní àtọ́kọ́ alẹ́kàn tẹ́tẹ̀lẹ̀ òun ẹni Yusuf ń ṣe ìbọn àbá tí ní kó ṣe ìtẹ́lẹ̀ ní wáyé nínú ọmọ sọ ìlà máa wọ̀jọ́ fún àmàtà àná àyàfẹ́ni tá a bá kọ́ọ̀pù wa sì kọ́ yàtà sọ fún wa ní lórí ṣòwá òun náà ni wọ́n rí fáà lọ́bá kí ni ọ màtá àdá ẹni tá a bá lọ́dọ̀ rẹ̀ láàmù kọ̀dọ̀gbẹ́ tó jí tààrù zan nílẹ̀ kẹ́bì so ọgbọ́dọ̀ sọ̀rọ̀ fún kí ni ọ mínàlẹ́ kàzì kò mà nípa bẹ́ẹ̀ ló tààrí ìlú láyé ó gbọ́dọ̀ kúrọ́ rí pé òdodo lọ sọ ṣùgbọ́n kò ní yé àwọn téèyàn bá ń bá sọ ni kò rí àwọn téèyàn bá ń bá sọ ni ẹ̀dọ́ ipò tí wọ́n yá lọ́wọ́ lọ́wọ́ tí òfin òfin sanwó rẹ̀ padà ọwọ́ adọ́dọ̀ rẹ̀ ọwọ́ afẹ́ sọ dákun ayá mi lówó oṣù lówó lọ́wọ́ ń tòótọ́ ọwọ́ ni máa ń di ṣe ìkùn so ìtú àgbàlè ròlù so wọ́n ti máa wọ̀ wípé ah, ah my English so wọ́n ní títí tẹ́lọ́dọ̀ mi kí ni àwọn ìkankan tí ìdílé yan Sọ́nà rẹ̀, ṣùgbọ́n òun tó máa fẹ́ túnmọ̀ àwọn ọ̀nà wíkí ni ó kò sí ìkankan lọ́dọ̀ rẹ̀ lọ́gọ́sàn tí tààrí ìdùn ní ọlọ́dọ̀ àwọn àbá ọ̀ kò ní sí rọ́m̀bẹ̀ ṣùgbọ́n kò lè yé ọ̀rọ̀ ẹ̀mẹ́ ọ̀rọ̀ ẹ̀mẹ́ òun náà ní pé nílò ọ̀rọ̀ àrí pé abúlára nàkí ara perfection ti kúra ní nínú ìyẹn tó ẹ pé nílò ọ̀rọ̀ níbẹ̀ ó ṣe déédé ó ṣe rẹ́gí ìlànà àwàjọ́ náà màtá àná ìlànà إنا إذا ظالمون إنا أوا إذا تنوين يا ìwàdán alìlè jùmlà jùmlà tó ti sáájú lọ lọ́wọ́ arọ́pò tó ọ̀rọ̀ tó máa gbé awa táa fi ìdá àfọ́dínà tó <laughs> mẹ́lá mẹ́jì kí ni màtá àná ah,

ká mọ̀ wípé ẹnìkan ẹ̀ṣẹ́ lẹ́sẹ̀ káti máa bìyà jẹ́ gọba mú tọ́bí jẹ́ pé gbogbo àwọn èèyàn tí bá ń ṣe rú nǹkan láì pọ̀dá tí wọ́n tọ́gbọ́n pé àwọn ọlọ́pàá nígbà míì wọ́n lọ mẹ́nìkan kó ní ẹ̀wọ̀n ó fún alọ́ kọ́ àwọn èèyàn kan wà láwọn ní àtẹ̀sẹ̀ o bàbá ńlá àbò sí burúkú ní téèyàn gbọ́dọ̀ máa dẹ́rú ẹ̀ wò kéèyàn jìnà fi kọ̀bàmì rárá kẹni tí ọ̀sẹ̀ káwa máa tẹ́kí ni ọ̀rọ̀ káwa máa fìyà jẹ́ á ètò burú ni tí ọ̀dà ara ẹ̀sìn ọ̀fọwọ́ sí náà náà ní ibi ìsìnlá wípé òkè ṣe kí ni ọ̀rọ̀ òkè ṣe nǹkan tí ẹ̀sìn fọwọ́ sí. sọ́kànnà bẹ́ẹ̀ kí náà fàánì tá a ṣe nínú ááyà yìí àbáyítá ṣe nínú ááyà yìí náà ní wípé arígbé so ó rí jẹ́ ti nǹkan request sí àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n fẹ́ lọ́dọ̀ rẹ̀ ó reject ẹ̀ lọ́dọ̀ wọn nítorí wípé ó ti ní àbòsí inú ìjọba ní àbòsí inú táyẹ̀ náà bá ń fẹ́ lọ́dọ̀ tiwa náà ká máa jẹ́ ẹni tí yóò máa reject nǹkan tó bá ti lábòsí inú ká má ṣe fáwọn èèyàn ó reject ẹ̀ torí kó ti fi kí ni ó lábòsí nínú tí wọ́n gbà náà àrí wípé èèwọ̀ ni kẹ́nìkan ọ̀sẹ̀ káwá ní pé ẹlòmíì láàmú tí ó bá jìyà ẹ̀ṣẹ̀ yẹn àrí pé èèwọ̀ ni nínú ẹ̀ṣẹ̀ èèwọ̀ ni ẹlẹ́lẹ́gẹta ọ̀gẹ́ta àtàǹfààní onáàrí pé àbòsí amẹ́jẹ́sẹ̀ lábòsí ni àtìtorí bẹ́ẹ̀ Yusuf mo ti manage láti lo àwọn gbólóhùn tó dáa tó jẹ́ wípé àwọn lo gbólóhùn wájàdà bádálá sínú sọ̀rọ̀kọ̀ nítorí wípé kí gbólóhùn yóò lè bá jù dáadáa bẹ́ẹ̀ náà la rí mọ̀ṣẹ̀rọ̀míyàtú kàólí mahadallah wà náà so ká máa sọ gbólóhùn mahadallah àti tó bá jọ bẹ́ẹ̀ so ó lẹ́tọ̀ àwọn tó ṣáájú wa lọ sọ àwa náà káwa náà sọ ṣẹ̀rí àwa náà bẹ̀ fi gbé ẹ̀múlẹ̀ pẹ̀lú pé ṣẹ́rí àwọn tó kájú wa lọ ní ṣẹ́rí àtọ́ náà fìdí ẹ̀ múlẹ̀ tó ló gbìyànjú kájẹ́ ẹni tí ó máa sọ nígbà bá ń pè wá sí nǹkan tí ó bá dà kárí pé à ń sọ náà ẹ̀rọ pẹ̀tẹ́ إن أباكم قد أخذ عليكم موثقا قد أخذ عليكم موثقا من الله ومن قبل ومن قبل ما فرطتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين فلما استيأسوا منه فلما استيأسوا منه خلصوا نجيا أري ولفلما استيأسوا منه يئس tàbí àyíká orí kéyàn olú sí ṣùgbọ́n tá bá fún wa ní ìskáyé àṣà ìyẹn ni wípé tí ò bá ti sí pé èèyàn ní ọ̀nà àbáyọ kankan mọ́ òun ni kẹ́rìmọ́tù ìskáyé àṣà òun wọ́n máa ń lò gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ àwọn àfáà àwọn àtọ̀ àrígbé níbẹ̀ yẹn àádìyẹ́sìká yá sáàmọ̀ olówà jẹ́ ìta àtàkẹ́rẹ́ pé wọ́n wá láti eh, ìta àbẹ̀yẹ òṣùmọ̀ ìtàlọ́wà náà ẹni pé ó ti lọ́wọ́ abẹ́ kìíní ẹ ìmáa lúti óòfù yẹn jẹ́ tányányá olóṣùmọ̀ sí ìta àtàkẹ́rẹ́ فلما استيأسوا منه so فلما استيأسوا منه so nígbà tí wọ́n lù sí òpù tayáyá mínú dọ̀míbù ńlá oní úyẹ̀ <laughs> so kò sí tí ó lè padà sí ó lè kọ́kọ́ padà sí tí ò ní fún àwọn ará arábìnrin gbogbo ẹ̀mí náà lẹ amúrí nínú àlàámọ̀rí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò ní fún àwọn ará kankan tó mí ní ìrọ̀ bábùnrin ní àmì ẹ̀tọ́ múlẹ̀ lẹ́ pé àlérí kí ni ọ àlérí gbàgbọ́ ọ lọ́dọ̀ kí ni ọ lọ́dọ̀ Yusuf àlérí bẹ̀mọ́ lọ́dọ̀ bá gómìnà lẹ amúrí ìyẹn ti súnmọ́ kò ní sí wàhálà kankan pé àbípá alẹ́ rí gbá àbípá alẹ́ bẹ́ kí ní o Yusuf sọ gbogbo ẹ̀ pẹ̀lú kó sí máa sọ pílẹ̀ jọba sọ nígbà tí wọ́n ti lú fi óòfù tányáyá kọ́lá nàìjíríà kọ́lá nàìjíríà wọ́n sẹ̀kìlúdì ara wọn wọ́n ra múra wọn ọwọ́ abọ́dágbà kan wọ́n bọ́ kó wọ́n kó ní gbogbo èdè eh, security yẹn wọ́n wá rọra bọ́ sí eh, nàìjíríà lẹ́yìn tó jẹ́ pé mọ̀tà nàìjíríà ó lè jẹ́ mọ́jáde o wọ́n jẹ́ mọ́jáde ayẹ́gbẹ́ mọ̀fúnlù lẹ̀ ajílì nítorí iṣẹ́ wọ́n fẹ́ ṣe mítìnì ìdákọ́ńkọ́ ṣùgbọ́n bó dúdú ẹ̀ eh, nàìjíríà a máa jẹ́ ìdá lílò fọ́kùnrin kan ọkùnrin méjì ọkùnrin tọ́pọ̀ obìnrin kan obìnrin méjì obìnrin tọ́pọ̀ ayẹlógún wọn tó nàìjíríà tó kẹ́lìmà ni tó jẹ́ wípé àmá ẹgbẹ́ kí ni àmá ń lò sọ wọ́n sọ fún pé a lè lò fún gbogbo kí ni gbogbo ọ̀nà pátá yẹnyẹn òun náà làbẹ̀lú gbàdúmọ́lù kẹ́lìmà tó nàìjíríà náà sọ́lọ́pàá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní so wọ́n wá rọra bọ́ sí ẹ̀gbẹ́ kan lẹ́ni tí wọ́n ń segí lọ lẹ́ni tí wọ́n sọ̀rọ̀ ẹ̀rọ yẹn wípé ẹlòmí ò lè gbọ́ fẹ́ àbílò nàìjíríà kìí tí lè gbọ́ àárín ara wọn náà nípínlẹ̀ nàìjíríà nípa tí sọ láàrin àrẹsẹ́nì fún omi gbọ́ ẹjá sọ̀rọ̀ níta kọ́kọ́ ọ̀nà sọ kọ́ọ́lá kẹbí rúgún alámtàlàmù anna àbákùn kọ̀dẹ̀ akọ́dà aláyíkùn màúsíkọ́ wọ́n ni kọ́ọ́lá èdí òsì wà lábẹ́ ẹ̀kan náà ní pé olójúmọ́ lọ́nà lọ́jọ́ orí kẹ̀bí ìròhùn ẹni tó jú gbogbo wọn lọ́jọ́ orí òlà máa túnmọ̀ ẹ̀ orí òfin àwọn alákẹ̀kan òfòtẹ̀ sí ìlú yòókù kò sí bá fẹ́ ṣe sọ ẹni tó dàgbà nínú wọn ọsọ wípé aláàánú sáàánú anna àbákùn ọ̀dẹ̀ àkọ́dà aláìkùn Tẹ́ẹ̀tì mọ̀ ní, ìtẹ́ẹ̀tì mọ̀ ní, mọ́nà kọ́ ní àbínúkú. Sọ ó ṣe kẹkìrí ìlú rẹ̀ fún wọn ní. Àlìsí fáàmù àtẹkìrí ìlú ó sì dílẹ̀ múlẹ̀ kọ́ ní àbínúkú ìtẹ́ẹ̀tì mọ̀ ní wípé Anna àbáàkùn kọ̀ ní àpẹẹrẹ àlẹ́kùn mọ́ òṣèkọ̀. Àwọn bàbá yìí ti gbà lọ́wọ́ so ó ti gbàdé nǹkan lọ́wọ́ yín tẹ́ẹ̀tì fún kí ni ọ tẹ́ẹ̀tì fún bàbá tẹ́ẹ̀tì fún kí ni ọ tẹ́ẹ̀tì fún bàbá yín nínú lọ ọlọ́ọ̀lẹ́ ti fi búra fún so àdéhùn o òun náà ni wọ́n jẹ́ ẹni tí wọ́n gbà ó ti wà ní ir66 so ir66 ní sọ́ọ̀tù ní ṣùgbù yẹ gẹ́gẹ́ olówà Kọ́ọ́lá lánà orí tí ìyàwó máa fún àtàtò tó ní máa ti Bàbá wọn ní mi ò ní fọmọ yí ilẹ̀, mi ò ní jùlẹ̀ fún yín kó tẹ̀lé yín lọ. Ẹ gbọ́dọ̀ fún mi ládéhùn tó yẹ pé Ọlọ́run lẹ́ẹ̀fì búra. Bàtà tún nà ní ibi ẹni wà láì afọlọ́wọ́ ọba búra ẹ̀ẹ́dà ọmọ náà padà wá fún mi. Ìlà àìyàn àtọ̀dẹ̀kùn. Àyà àfi tó bá jẹ́ pé wọ́n bá pa gbogbo oníṣẹ́ yẹnyẹ. Sọ, tẹ́màtọ̀ pé <laughs> tó ọ̀pọ̀lẹ̀ síbẹ̀ ọlọ́ni fàlá máa àtàróhù máa rẹ̀ ìbàdí tó ṣe wà láìjọ́ tó múra bá ìgbé àáyà kù síbẹ̀ tó kò wọ́yà kù ẹ̀lẹ́kò ní wálé mọ́ tó láti ní mọ́mọ́ ìpadà wálé ọ̀rọ̀ ni kọ́ọ́lá wọ́n àlámánà kúrò wákìlì olóṣọ́ gbogbo mẹ́lẹ́ntọ́ yọ ọlọ́ni mójútó kọ̀gbàgbé rẹ̀ ó dọ́ ìgẹ́lájọ́ sọ ni ó tẹ́ẹ̀ sọ ni ó ìyẹ́ wá rán wọn létí pé Bàbá ti gba àdéhùn búra ومن قبل ما فرطتم في يوسف ومن قبل àwọn afáwà wò wípé wà ní kọ́mínú yìí máa farọ́tún fi Yusuf lọ́sùn tó wà ní bí wọ́n wọ́n wípé báwo la fẹ́ túmọ̀ rẹ̀ inú kọ́ jẹ́ rí pé ọ̀rọ̀ tuntun míì ló sọ tágbọ́rọ̀ tuntun míì ló bá sọ sọ tí ó papọ̀ mọ́ ọ̀rọ̀ tó wà níwájú àwọn àfáà wa wọ́n túmọ̀ rẹ̀ sọ́nà méjì alákọ̀ọ́kọ́ òun náà ní má tó wà mẹ́yẹn ó lè jẹ́ mọ́ almasdariya ìyẹn ni wípé ọwá sọ fún wa wípé yóò wà jẹ́ pé ipò múgú dàdá òun ló wà ìyẹni yí pé kẹfùrí ìtùkún Yusuf ní kọbínú so àdéhùn èyí tẹ́ ẹ ṣe nípa Yusuf kẹfùrí ìtùkún so ìkàtẹ́ ètò nípa àdéhùn tẹ́ ẹ ṣe nípa Yusuf náà pé àmúlọ àdáàbòbò àṣẹ gbogbo rẹ̀ so kí ni ó ní kọbínú ìyẹ́ ti kọ́kọ́ wáyé tẹ́lẹ̀ o ọdọ́ ìrẹ́yìn ìjọba sọ mọ́kútàrà lọ́jẹ́ ó lè jẹ́ mọ́kútàrà náà pẹ̀lú pé kí ni ó káàtọ̀ igbó jẹ́ túnmọ̀ mọ̀súlì kó túnmọ̀ kí ni ọ mọ̀súlì kó túnmọ̀ kí ni ọ alìsùn mọ̀súl alẹ́bí pàtàkùtùmúhù fi Yusuf mi kọ́pù mi kọ́pù yẹn ni ó máa jẹ́ kí ni ọ òun yóò máa jẹ́ kọ́bálù tẹ́ẹ̀tì ma wí pé èyí nǹkan tẹ́ẹ̀ẹ́sẹ́ àti ètò rẹ̀ nípa Yusufu ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àdéhùn méjì tẹ́lẹ̀ ó jẹ́ kó gbogbo mọ́mú jẹ́ so ẹlẹ́ẹ̀kẹta òun á ní pé káwà lọ ṣe áàtù rẹ̀ sórí pé anna àbákún kọ̀dé akọ̀dá ní alámúdá alámú máa fàárọ̀ sí tó ń fi ìlú súfà mi kọ́bí ní kọ́bí wọn ní jẹ́ ọgẹ́lẹ̀ lọ́tún rẹ̀ wà nínú tẹ́ẹ̀ ti gbàgbé kí ni ọ máa fàárọ̀ sí tó so apple ni lórí tí tó àwọn ajú so ipò tó kàá mẹ́rin pé títí ìtàlá kọ̀ọ̀kọ́ tí a mú méjèèjì ẹwà ipò rọ́fù ló wà ẹlẹ́gẹ̀ẹ́jì náà fún méjèèjì náà wà abẹ́ẹ̀kọ́ ni ẹ ti gbàgbé kí lọ máa fàrọ́ tún súnmọ́ máa màgàrí àríkálò bí nọ́sùkù bíbí tó gbọ́n bẹ́ sáńdà màsáńdà kí lọ mọ̀fùrù lẹ́yìn tó kílẹ̀ lóṣù láì máa bá rọ́tí tún fi yúúsùfà mi ń kọ́ bí tàbátí lọ sókè wà bínú tún báyẹn máa yá jẹ́ máa màsìkàríyà torí kó fẹ́ kádà màkádà nínú alìmọ̀fọ́ náà sẹ́bẹ̀ alamgalamu anna abákún kọ̀dí akàrà aláìkún mọ́fẹ́ ṣùgbọ́n abákún kọ̀dí akàrà nítorí pé ọmọ fún méjì lórí ní ọlọ́wà mẹ́ ẹ̀ náà máa mọ̀ sórí ọ̀nà ìpìtà náà mọ́mí gàrí àfún náà فلن أبرح الحرب حتى يأذن لي أبي أو يحكم الله لي Ó wá sọ ipò títí ẹ̀ onífàlà abìrọ̀ alẹ̀ àrùdọ̀. Ó wá ní ilẹ̀ ilẹ̀ ìlẹ̀lẹ̀ ó ilẹ̀ Mísírọ̀ ni. Fàlàn abìrọ̀ alẹ̀ àrùdọ̀ ní ò ní ìfilẹ̀ ẹlẹ́ yìí ilẹ̀ ní orí kó bí rárá sọ sàlám kí ni ọwá ní òní kó àbúrọ̀ àrùdọ̀ ní òní ti lẹ́ẹ̀lẹ́ yìí ilẹ̀ kí ni ọwá àtàyàzánà ìjọ́lẹ̀ ibi ti lẹ́ẹ̀lẹ́ ilẹ̀ òdá ní gbé tí iṣẹ́ bá wá látọ̀dọ̀ bàbá mi tó wá yọ̀ǹda pé kí máa bọ̀ wálé ah òun ni mo tó ní pé bẹ́ẹ̀ so a rí pé nǹkan tí ó wà fún àgbàlagbà àwọn ẹ̀ náà ní pé ìtìjú tó ga ẹgbẹ́ lẹ́tọ̀ sí pé ó lè ti jújú náà ẹmọ́ jẹ́ àgbàlagbà náà ni tó gbé òun ni wọ́n kó gbogbo wọn lé lọ́wọ́ nígbà tí wọ́n bá lọ òun náà ni ó jẹ́ àmì irú wọn tí ó ní tó bá tún délé náà òun náà ni ó ṣe kí ni o òun náà ni ó sọ̀rọ̀ wọ́n wá rí pé ẹnu owó ṣe kí ni o kò lè dùn ní ọ̀rọ̀ tó tọ́kara tí máa gbéyàn òun náà ni ó gbére ó ní àjọ pé bàbá àmú lọ bá yọ̀ǹda fún òun pé kó wọn máa bọ̀ wá sílé yíyọ̀ǹda yẹn ó mi pé olùṣàforíjì fóònù yẹn náà Àwòyákùnmọ̀lọ́hùnlí. Àbíkọ́ lọ́wọ́n ọba kó dájọ́ fún mi. Kí náà àfáà wa gbàdérò pẹ̀lú tí wọ́n sọ fún ayé pé ọlọ́run ọba gbà lérò pẹ̀lú pé kọ́lọ́run ọba ó dájọ́ tí ó pè bọ́ mi òun náà ní pé kọ́lọ́run ọba ó jẹ́ kí n lè rí ọmọ tí wọ́n gbà lẹ́ẹ̀lẹ́ yìí kí n lè rí ìgbà padà kí wá ṣe kí ni o kí wá mú wá sílé ẹjọ́ tí ó gbà pé ọlọ́run ọba dáhùn mo fi a ṣe mo ṣe mo ń mú sẹ́yìn tó ẹjọ́ ìgbẹ̀ tó máa lè dájọ́ tí ó ṣe jí ní o tí ó fẹ́ bọ́ ọ̀rùn bẹ̀rẹ̀ wọ́n àlọ́ pé àwọn tí wọ́n dára mú yàn wọ́n lẹ̀ ní gírídà ọ̀dà ìwọ̀ sí lọ lẹ́nu wọn gbẹ̀rẹ̀ kiri rẹ̀ máa fi jí ní ọ máa kò lọ tí n bá lè rí bá tọ́lá dájọ́ tó ṣe gíní o tó fẹ́ bọ́ mi tó ìmọ̀ yẹ gíní o ìgbàgbọ́ lé tó ní ìgbẹ́lẹ́ torí mọ́ mọ̀ pé kí ó tàbí gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run pé nǹkan ní ìpínlẹ̀ àbájú kàfí kò ṣe é ṣe mọ́ ọlọ́run lè jẹ́ gbọ́jẹ́ kí ni ó ṣe é ṣe ọwá ní wà lọ́wọ́ ẹjọ́ ti ìrìn àyúsùn ló ti tẹ́ pé òun ò Tẹ́lú gbogbo náà ẹ̀bá tó ẹgbẹ́ kí ní òye tí ó ṣe mọ́ ọlọ́mọdé kí ní ọlọ́mọdé kò ṣe ṣe. Òbíjẹ́ pé káwọn máa tẹnu wọn jáde pé nǹkan kò ṣe ṣe mọ́. Gbogbo ara máa tẹnu wọn jáde òfin, ah, Nàìjíríà yóò lè tà mí. Ah. <laughs> Káwọn ẹjọ́ máa tẹnu wọn jáde rárá. Nàìjíríà yìí ti bàjẹ́, ẹ tó lè tún ṣe ọlọ́dún kan. ni wọ́n <laughs> Ọlọ́run wa ní ẹgbẹ́ jílẹ̀ ọ̀, ìṣẹ́ ẹ̀bá ti rò pé kò lè ṣe é ṣe, ọlọ́run ọba máa ń jẹ́ kí oko ṣe é ṣe. Sọ́lọ́tara bẹ́ẹ̀ àrí wípé nǹkan tí àwọn èèyàn yìí tí wọ́n ṣe lè yìí, wọ́n wà pẹ̀lú ara wọn, wọ́n kó jọ, wọ́n sì gbìyànjú láti bára wọn sọ̀rọ̀ pé ṣùgbọ́n àgbàlagbà wọn, òun náà ni ó sọ̀rọ̀. Kódà wọ́n ní jẹ́ kó yẹ wa wípé ọ̀rọ̀ rẹ̀ ò níwájú ẹgbẹ́ ti tún bá ọ̀rọ̀ rẹ̀ lọ gbogbo ọ̀rọ̀ tí ń sọ fún wa ó sì tún bá lọ ní ìwájú lẹ́kílà fàníta ṣe nínú ìbí alákọ̀ọ́kọ́ àgbà ọmọ ìyá Yusuf wọ́n ti lùsí òpù kànyányá nípa wípé wò lè rí òpù ti àlámà ilé ayé pé ìyẹn tíráì gbogbo agbára ìyẹn láti ṣe ìkẹwọn ní pé kò tẹ̀sẹ̀ máa láti lè ọ̀nìyàn mìíràn gbàrọ̀ afọ́wárí pàtàkì alìmọ̀ṣáwárọ̀ ìgbà òsúlù fitna so àmì yàtùlù mọ̀ṣáwárọ̀ kí ìgbà òsúlù fitna so kéyàn ọmọ ẹgbà mọ̀ràn tí wà lábá tẹ́lẹ̀ ọ̀dà afọ́ àríkàwọn náà wọ́n gbọ́sẹ̀gbẹ̀ kan wọ́n so wọn kàn fún kábẹ̀ ẹ̀wọ́ kálukọ́ máa lọ ti so àbúrú ẹ̀ ìjọba gbà tẹ́ bá ṣe bá tí wọ́n dàjọ kọ́kọ́ bì kan náà wọ́n wò wípé kí ni next step so ẹ̀kọ́ náà ni ìjọ ń dàgbà ojú máa ń gbé jù ẹ̀yọ́ fi jókòó wípé next step ó ti kó ti fẹ́ rí ní ìsinmi kí ni solution so láwọn àjọ bá fọ́ mi hàn ní kí ni solution tó so àlùmọ̀ṣáwárọ̀ ọjà fọ́ mi hàn púpọ̀ àtúmọ̀ fi nǹkan àwọn ẹnìkan kan fún kankan wá bí ẹjẹ́ àṣẹ báyìí ẹjẹ́ àṣọ báyìí yóò sì tún jẹ́ ìtaná fún wa lórí àlámà ìwọ̀n náà níwọ̀n gbà a rí wípé àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ìyá Yusuf ó fojú ọ̀nà ayà yìí pé àdéhùn méjì náà ṣe fún bàbá wọn tó jẹ́ pé àdéhùn méjèèjì olóbìṣe nínú ó ti forí sápán wọ́n ti fi Yusuf àwọn náà ni wọ́n jẹ́ kó forí sápán bó dẹ̀ gbélé àwọn ọ̀fẹ́ kó jẹ́ pé yóò tẹ̀lẹ̀ ṣùgbọ́n lọ́sọ̀ kálá pé o àdéhùn yìí mọ̀sẹ̀ tó pé ètò gbogbo ètò ọ̀lọ́lọ́nà wà náà so àwọn ní pé àgbàlagbà wọn lára fàntà síbẹ̀ náà ni pé ẹ̀dọ́jẹ́ àgbàlagbà wọn òun àrí determination rẹ̀ lórí wípé tí àdéhùn ẹlẹ́ẹ̀kejì yíò bá fi lè yí búbú tẹ owó orílẹ̀ kí ni owó olùkú nílẹ̀ lè sọ̀rọ̀ sọlẹ́wọ̀n àgbà náà àrí pé ìtìjú náà ọ̀dà púpọ̀ jù kí èèyàn ọmọ lòmùgbà tó bá sàdéhùn tó bá alábẹ́ẹ̀kú tẹ ẹgbójú ọmọ ìwọ̀n náà pé o tún ààrẹ pé ọ̀tà orí ìmúṣẹ náà nù kí ní ó ṣẹlẹ̀ kò sí ìjọlọ́gbẹ̀ ṣẹlẹ̀ náà ṣe bí mọ́ sọ a máa ń pa kí ní àwọn tí wọ́n sáré báwọn èèyàn wọ́n lè kalẹ̀ fẹ́yẹ̀ méjì ó tún alọ́dọ̀ wọn wọ́n ní kí ní àfọ́gbò mi ni ó ẹjọ́ fún mi bò mí wọ́n ní kí ní à ń pa ọ̀nà ẹnu gẹ́gẹ́ àgbàlọ́gbẹ́ àbúrásọ pé ọ̀nà <laughs> àwọn tó wà wọ́rí nípa àbẹ́rẹ́ òtún òní tìjú kọ̀dára ọ̀yẹ́ kí ọmọ àmọ̀ pé kí ọmọ ti kí ni o kí ọmọ ní kí jù pẹ̀lú àdéhùn gbogbo gbọ́dá ayáyá ká máa ṣàtúnṣe ẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba sọ pé ọlọ́run bá tún lè ràn yàn lọ́wọ́ nígbà tí nǹkan bá di tanyanyan gẹ́gẹ́ bá tó sọ pé àti bọ́lọ̀ bá dájọ́ ohunkóhun tó lè rí ọmọ náà gbà padà náà fẹ́ẹ̀tọ́ فقولوا يا أبانا إن ابنك سرق وما شهدنا وما شهدنا إلا بما علمنا وما كنا للغير حافظين. قدوة تواجه نورة oní iríjì rúrún ìlà àbíkú ó tún sàfihàn ìtìjú ẹ̀ dáadáa olùwẹ̀gbẹ́ta ẹgbẹ́ àmà àbájọ bàbá yìí tó gbé kílọ bẹ́ẹ̀ bẹ́ iríjì rú ìlà àbínà ẹ̀pà àrọ́dọ̀ bàbá wa ó tún gbé kúmẹ̀dé gbóbi kí ó gbé ìtòhùn ṣe ìtòhùn ti rí ẹlẹ́jọ́ ṣe bí ọ̀nà ẹ̀yìn lẹ́sìn lọlé ẹ̀padà èmi ọ̀tẹ̀lẹ́yìn lo ile. Ọwà ní erinjí ooo. Ìlà àríkùn. Ẹgbẹ́ ọlọ́rọ̀ ọba yín, sọ, gbàlẹ́gbọ́n náà lágbàlagbà, ó náà ní sọ tí wọ́n ṣe fún wa. Ó ní fàkúlú ẹwà sọ tẹ́ ẹ bá délé. Ìyá bàbá náà. Ó ẹ̀sọ́ pé já àbáànà. Bàbá wa, ọkọ̀ ọdún ó ẹni bàbá wa ìnáfúnáká ẹ má pẹ̀rọ sọ tó nínú ṣe tí ní kéèyàn máa pẹ̀rọ sọ o ní ẹ má pẹ̀rọ sọ ẹ sọ́dà rẹ̀ ìtìlẹ̀ kan náà pé ìbàdá wa débẹ̀ táwa dé gẹ́gẹ́ kan kù ẹ má sọ máa ẹ má pẹ̀rọ ẹ má sọ gẹ́gẹ́ kan so ìnáfúnáká ẹ sọ fún wípé ọmọ rẹ̀ kí ni ọ sáàrọ̀ ojàlè wò sọ pé ọmọ ìyá wa ojàlè wọ́n sàbíkẹ̀ ìgbẹ́gbẹ́ ọ̀rọ̀ olè jíjà so ṣàná à sárìkọ̀ tí wọ́n máa ti báyìí so olè jíjà ẹ̀ ṣe nǹkan jíjí so wọ́n sàbíkẹ̀ wọ́n gbé kó lọ́gbẹ́ ara wọn kó lọ́gbẹ́ ọmọ ìyá wa tá àjọ lọ́bì kan ojàlè ọjọ́ àtúntí bàbá wọn náà pé ọmọ rẹ̀ sàrọ̀k oúnjẹ gíní ọjọ́lẹ̀ tó wọ́n sọ gbólóhùn yẹn torí pé gíní àwọn náà fi kọ̀nfàmù gíní ìfìdímúlẹ̀ rẹ̀ ìdí wọ́n ní wọ́n sọ tó kẹ́lìmà sàrọ̀kọ̀ òun ni ọwọ́ àbẹ̀ bó tẹ́ fáwọn àbá ọsọ fún agbẹ́ ìdí àbá lára kìrá tó ká

sọ ìjọba ká sórí ikọ̀ pé wọ́n ẹ máa ní sórí ikọ̀ yìí pé wọ́n lè rán olè sọ ṣùgbọ́n sára kan wọn náà nìkẹ́ra tó ń kà. wà á máa ṣe ìdínà ìlà bímọ àrìnà. a sọ wípé wọ́n lè rán olè mọ́ àwa náà gbàgbé àtẹ́sífáì síbẹ̀ ìlà bímọ àrìnà.

ìtọ́fà ní pé bí sábàbí máa àdínúna ìntàwà náà mọ̀ lọ́jẹ́ ká ṣe bẹ́ẹ̀ torí pé kí lọ wọ́n fa nǹkan jáde láti inú ẹ̀rù rẹ̀ ìtọ́fà ní ẹ tó wọ́n tó padà torí pé kí lọ ẹ̀kí bí ẹ ó tún dé kò dá olójú dáadáa Ọwá ní wà máa kọ́nà ayẹyẹ láìní àfihàn. Ọmọ kúnnà ìrìnlẹ́dẹ̀ àfihàn, àwọn àfá wọn ní kẹgbẹ́tù àfihàn níbi bí gbogbo àwọn àfá àpapọ̀ pé a lè ní àlásùnà rẹ̀. Wà máa kúnnà ìrìnlẹ́dẹ̀ àfihàn kọ̀rọ̀ kọ̀rọ̀ yíò àmọ́ pẹ̀lú ẹgbẹ́ tó wọ́n jọ ẹgbẹ́ ọ̀rọ̀ tí pamọ́ ní tọ́ pamọ́ nínú àlámọ̀ ní ẹ̀ kò yá àmọ́ ṣùgbọ́n ní tá a rí látẹ̀rí ẹ̀ o ní àbájá iná lè ó ṣe gínú ní ó tẹ̀rí lórí ìtọ́ bá pamọ́ ìyọ́n ní mọ́ tó ló fara bẹ́ẹ̀ wọ́n sára ìdáwà fi pé àwọn jẹ náà kéde pé wọ́n wò pé olùyámínú ó lè jalè ẹgbẹ́ wọn bàbá ó lè jalè ní wọn bá ẹgbẹ́ náà bí máa jalè bẹ́ẹ̀ tẹ́lẹ̀ oníwọ̀n lè máa sọ owó lóun báyìí so wọ́n ní dáùtù díẹ̀ àmì dáùtù yẹn wà bẹ́ẹ̀ so wọ́n ní nǹkan tí àwọn rí làwọn ń sọ ohun ṣùgbọ́n nǹkan tó pa mọ́ àwọn òkèké ní àwọn ohun ẹgbẹ́ táwọn rí ní bẹ́ẹ̀ ra ayé náà àṣùwà sọ ayé

pé bóòrùn ó ti ṣàlàyé iṣù tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìfún bàbá wọn òun ni ọ àgbàlagbà ìlú adẹ̀rí kẹ́lìmà tí wọ́n lò wọ́n lò kẹ́lìmà tó ibùnú wọn lọ wọn nítorí kí ni oríṣàná àti àṣàkọ̀ <laughs> so wọ́n tún mú àwùjáre wá nípa wípé àwọn kọ̀mọ̀ nípa kọ̀rọ̀ nípa bí ní ẹkì rí àwọn ọmọ nípa kí ní ọ nípa kọ̀rọ̀ pé ní yóò ti ṣẹlẹ̀ mẹ́rin tàbá fẹ́ tẹ̀lé lórí nǹkan ọ̀fẹ́kọ̀ jẹ́ pé ká ní mímọ̀ sáàrẹ̀ ìtọ́ bá rán sí wa ní ká máa tẹ̀lé ìtọ́ ربنا أنا بشكرك نعم واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصالحون. So, ọ̀rọ̀ rẹ̀ náà ló ń kọ́ntínú ẹ̀rọ báwọn ẹ̀tù sọ fún bàbá yín pé wá sí alìlẹ̀ kọrù ya wọ́n ní ìwọ bàbá wa béèrè lọ́wọ́ ìlú wá sí alìlẹ̀ kọrù ya béèrè lọ́wọ́ kí ni o ìlú a ò rí pé tí ẹ má béèrè nǹkan lọ́wọ́ ìlú ni sọ èyẹ béèrè nǹkan lọ́wọ́ ìlú wọ́n ní èdè lárúbáwá ìyí gbàdúrà ní pé wá sí alìlẹ̀ alàlẹ́kọ́rìyà àwọn tó ń gbé ní ìlú yẹn àwọn ní kó ní àwọn ní kó béèrè lọ́wọ́ wọn tó gbé pé àwọn àfá wa wọn tí wọ́n dóólé lórí ó pọ̀ táǹdì kan wà lórí gbé ṣé ká máa sọ pé màjáàzù ó wà nínú kùránì àwọn afá kẹfìtàǹdì wípé màjáàzù o kò sínú kòránì kódà kò fún sínú èdè lágbára tó wọ́n náà fa rẹ̀ fún ẹ̀yàn wọ́n ní kánú àjọ ibẹ̀ kìíní kan jẹ́ màjáàzù wípé kò sí nínú èdè lágbára yẹn kò sínú kòránì tó gbogbo ọ̀rọ̀ pátáyẹ́yẹ́ síyáàkù láti gbọ́yé síyáàkù jẹ́ pẹ̀lú síyáàkù ní wípé context wọ́n ní tó ọba sọ rí gbẹ́ pẹ́sidẹ́ntì ó gba àwọn masses ó gba àwọn lálejò ó sì so ń jẹ fún wọn àpẹjú ẹ̀kanu ọ̀ ọba ní pẹ́sidẹ́ntì ó gba àwọn tí wọ́n jẹ́ àwọn sẹ́nitọ́ ó gba àwọn alálejò ó sì so oúnjẹ fún wọn ẹ má bẹ̀rẹ̀ ọwọ́ rẹ̀ wípé oúnjẹ méjèèjì tí wọ́n tè yẹn èwo lọ́mọ alágbára jùlọ méjèèjì wọ́n ní ó ní kakọ náà ó sọ pé ah oúnjẹ ni ó ti máa sẹ́nitọ́ ah ah yóò kí o sóúnjẹ àwọn mátìsì olùfọdù fomi sí ẹ̀là tó sọ lọ pé ìgbélò náà làwọn náà ìjẹrẹ jẹrẹ ìṣọ́ nínú ọ̀rọ̀ ìyẹ́sẹ̀ ní síyáàkù nìyẹn tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ ọlọ́run ti fún yàn ní láàkáyìí ṣé ìwọ fi sọ igbe ni sẹ́nìkan bá pè ah, <laughs> ọ pé ẹ wá bá mi sínú ìrọ̀bọ̀ ọ̀nà tó bá tó pé kí lè yàn jẹ́ ní ìgbé yẹn mú òsì lọ àti ọmọ ayé nìkan ah ilé yìí ah kí ní ah, kẹfẹ́ ti yá kù ní èèyàn máa fi wo kí ni o bí ìjọba ti ń lọ èèyàn fi máa ń jẹ́ kan ló dúró báwọn àákájọ́ orí ara màjáàzí ọwà ṣùgbọ́n kò sí nínú Kùránì ọwà nínú èdè lárúbára tẹwàá ní gómìnà nínú lárúbára má ti fẹ́ sọ lọ́sọ ẹ̀ sọ àfáwà kan tó wà rọ́ọ̀dìn táwọn àfáà wa dúró lé lórí òun náà ní wípé màjáàtì wà nínú kùránì ẹlẹ́kẹta ni àwọn kan pé màjáàtì wà nínú kùránì àti ìjọba ọmọ lórí lórí ó sì tún wà nínú gíní nínú olúgọ́ ṣùgbọ́n àbá wa sọ ní pé ètò wá ráìtì ń bẹ̀ ní pé kìí ṣe gbogbo onú kùránì fún gbẹ́dọ́wọ́dọ́ nínú kùránì òun lọ́mà sọ wípé kí ni ọ màjáàsì alákọ̀ọ́ gbogbo ní gbogbo ti sọkọ̀ mọ́ ọlọ́run náà kòkòrò jẹ́ màjáàsì láíláí sọ́wọ́ máa sọ pé ọlọ́run ọba wàjá àrọ̀ búkà wà ní málákù sọ ọba ọgbẹ́ màjáàsì títí ní ẹ̀bá ti lè sọkọ̀ mọ́ ọlọ́run bọ́lọ́run lóhun àkíkọ̀ ni so tó bá wá ń sàlàyé pé ilé kan ní inú àdísì náà gbámi ní sí láì ààrí wípé wọ́n ní àwọn igi kan wà ní maka tó máa ń sálámà tánà ní sàṣánà tí wọ́n wà gbẹ́sẹ̀ kí lè sọ̀rọ̀ ní àdébí kòrò ní mímbàrí ìjọ kan mímbàrí ẹ̀fẹ́ ti gbé olóṣèlú ìlànà kékeré bá ń dún gbogbo eléyìí tí ló máa jẹ́ àkíkọ̀ nítorí jẹ́ màjá àdìláìláì so ìjọba ní wọ́n ti rí pé eléyìí àkíkọ̀ lọ́wọ́ ajẹ́ kò lè jẹ́ kí ní ọ mọ̀já ìyẹn lámọ̀ sọ fún wa pé ilé olójá kíkọ̀ eléyìí ní ọ tèrè so ní títí ní tìrà mọ̀já tó ṣe kí ní ọ yóò fìdí múlẹ̀ so náà náà so náà وتعل قرية béèrè lọ́wọ́ àwọn aráàlú alẹ́bí kún náà rí àwọn alágbẹ̀ẹ́gbẹ́ a ti gbé pẹ̀lú wọn káàwà pẹ̀lú wọn kájọ́ débì àwọn aráàlú àwọn aráàlú sọ̀rọ̀ tó rọrùn fún kọ́lọ béèrè lọ́dọ̀ wọn lákàlà ẹgẹ́nìgbà ẹwà aráyìn lọ láti lọ béèrè ní gíní o àbẹ́yìn gẹ́gọ́ bá ti lọ fún ara yín kẹ́lọ jẹ́ gíní ọ kẹ́lọ béèrè ẹlọ ní isis bá láti lè fi gíní o láti lè fi orí ẹgbẹ́ táwọn èèyàn bá travel tí wọ́n wá kó àwọn nǹkan ẹ̀gùn lọ síbi ìrìn àjò tí wọ́n lọ yẹn wọ́n wá lọ ra ọjà àwọn tó wá lọ ra ọjà yẹn àtọ́jà wọn àti nǹkan ẹ̀gùn wọn àtàwọn náà tí gbogbo wọn wà pọ̀ yẹn tí wọ́n àwọn pè ní àlìkírù èèyàn ní o àtọ́jà ní o àti nǹkan ẹ̀gùn yẹn náà pẹ̀lú jí àlìkírù ṣùgbọ́n àwọn èèyàn abẹ̀ náà wájẹ́ nínú àwọn ni wọ́n gbà lérò wà ní ìrọ̀ ilẹ̀ tí àwọn jẹ̀mọ́ tí wọ́n jẹ́ onírin àjò tó lọ ra ọjà táa dé láàrin wọn táa jọ dé pọ̀ èyí ti mẹ́ táa dé kí ni ọ fi láàrin wọn tá a wà láàrin wọn tá a jọ dé sọ ọ bí gbé kí ni ọ béèrè lọ́wọ́ àwọn tá a jọ dé bí báwọn kan wà tí wọ́n jọ tẹ́rẹ́bù nìyẹn tí wọ́n jọ dé inú ìlú padà àwọn tí mọ̀ sí pé nǹkan kan tẹ̀lé lẹ̀ so information lẹ́yìn súnmọ́ wọ́n wá ní kí ni ọ wà iná wà iná lọ́sọ̀ọ́dì kúrò wọ́n ní ah, àwọn fọlọ́ǹbùra olódodo tó ní wọ́n máa dọ̀gbọ́ eléyìí lórí pé kí wọ́n sọ pé àdéhà bá ti ní kọ́nu kọ́ ọ̀ka níwájú tẹ̀gbẹ̀lẹ̀ ọkọ̀ sọ fún ẹ̀yìn láti pé iye méjì ti wà nípa ọ̀rọ̀ wọn síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní láti sọ pé à olódodo ni wọ́n pa iná lọ́sọ àdìkún àkúrọ̀ ara so wọ́n sọ bá ń gbà fi ọ̀rọ̀ Yusuf tẹ́lẹ̀ pé olódodo làwọn wọ́n dákẹ́ nígbà wọ́n fi ń sọ̀rọ̀ ní àbàdé àwọn àti lódòdó lọ́dọ̀ ìlú ọjà kẹ́lù náà ṣùgbọ́n bí bí oní ìtúwọ́n sọ nìyẹn so látara bẹ́ẹ̀ gbóná ìlú ti wọ́n lọ sọ́nlé àbí kùránì ti máa kọ́ sí nǹkan nìyẹn kò ṣàlàyé gbogbo rẹ̀ mọ́bá kò ṣàlàyé máa ó ti wá gbẹ́dẹ́ bí wípé wọ́n ti kú òun bẹ́ẹ̀ wọ́n ti délé wọ́n ti sọ bẹ́ẹ̀ bó ti ní kí wọ́n sọ yẹn wọ́n ti sọ bẹ́ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ yẹn fún bàbá wọn ádùúgbà pàpẹ́ wọ́n ti ṣe kí ni o wọ́n ti sọ̀rọ̀ yẹn fún bàbá wọn tán ó ti wá gbọ́n tí wọ́n ṣe kí o tí wọ́n sọ tó tí ó kù ní wípé kí wọn wá fèsì tó ló lé pé ní ti ni máa sọ yí pé wọ́n wá ń padà àbọ̀ lójú ọ̀nà ní àwọn àṣàrà gbogbo tó fi ẹ̀sán lójú lọ́dọ̀ọ́ra rẹ̀ gbogbo eléyìí ó ti ṣàlàyé fún wa ní tí ó ṣẹlẹ̀ tí wọ́n bá délé bó ti ṣẹlẹ̀ yẹ àti parí ẹ̀ báyìí tó kí náà tàbí nínú àyà yìí àrí wípé àrí àlékún ọ̀rọ̀ tí ẹ tó jẹ́ àgbàlagbà wọn tó tún sọ fún wọn gbogbo àlékún ọ̀rọ̀ yìí ó ń ṣègbìyànjú nípa wípé báwo nẹ́gbẹ́ ní ìzá láti túmọ̀ ó fẹ́ ti rìmúfù pé ìkẹ́ títẹ́lé máa kẹ́ títẹ́ àbẹ́ tún ti tún ti sọlé mẹ́nu gbogbo wàhálà ẹ̀ ní ṣe kó lè bá gbà wọn lódòdó tó ní pé ah, ẹtún ṣe bá ẹ̀sọ́bá ẹ̀sọ́bá ẹ̀sọ́bá tó ìwé kó máa ọ̀rọ̀ yìí wá ọ̀nà kìíní ni ọ̀nà kejì ni ẹ̀yin náà tún wá sọ gbọ́ lódòdó ní nǹkan mẹ́ta ló fi ilẹ̀ ẹ̀lẹ́ máa ẹ̀yin náà ṣe ayé olódó lẹ́ ń sọ ẹ̀tẹ̀ ẹ̀ máa tí náà ẹnu ó tún béèrè ẹ̀ máa lè ránṣẹ́ tàbí àwọn adájọ́ dé tó ń béèrè lọ́wọ́ wọn so àrímẹ̀rin pé ẹni tó jẹ́ ọ̀gá wọn ó jẹ́ àrẹ̀sàràgbá nípa alámàrí majáàsì náà nínú alkùrhánì alkẹrì so nínú alkùrhánì alkẹrì àtàràmọ̀nà ayàtí ọ̀kẹ́ ọ̀dọ́mọ̀ wípé to tí a ti dúró lónìí so ayàtí kẹ́lẹ̀ kí ni bàbá wọn tí ó sọ fún wọn òun náà ni ó kù sọ ọlọ́rẹ̀ kan wọ́n làbá ní ká wọ́n láti lọ́kùn àfúsùkùn àmọ̀ fàṣọ́bùrù jẹ̀míìrù àtàwọ̀hù àyà àti àmì ìdíhìm jẹ̀mí ìnáhù wàl àní àtàgbẹ̀rẹ̀ ẹ̀fún ọ̀rọ̀ tó ń sọ nìyẹn sọ ọ̀rọ̀ tó ń sọ fún ọ nìyẹn ẹ̀mí yí ló jẹ́ kí àlámà lótún sí lọ́dọ̀ fún yín sí ìkàkàdé ẹnu ṣe yẹn tó wọ́n náà wọ́n ní wọ́n ṣe bí wọ́n tún ti lọ ẹjọ́ náà ní o bí gẹ̀gẹ̀ náà ní o kọ́mọ́ ṣọlọ́nà alágbára bẹ́ẹ̀ a máa sàmà ilé fún wa kí ni bàbá wọn sọ fún wọn ní ẹ̀yìn sọ́dí sàǹfààní bí kùránì ti máa ń jẹ́ ọ̀rọ̀ kú ṣọlọ́nà pé kùránì ni ọ̀rọ̀ fẹ́ nínú ẹ̀ sọ pé ó sì gé kúrú ó dẹ̀ pèsèntì ẹ̀ fún wa débi wípé a lè gbọ́ dáadáa yé dáadáa so ìtẹ́lẹ̀ yìí kò ní di àdísì kò ní di kankan kùránì náà tó ti ṣàlàyé ẹ̀rọ lẹ̀ yìí dáadáa kọ́nà kó fi wá ní ilé àti ṣàlàyé rẹ̀ náà ìbéèrè. àtàwọn ní ìbéèrè ìlànà tí àwọn ọmọ láti pẹ̀ bẹ́ẹ̀ wọn ń jẹ náà àríyàn bàbá wọn. kí àwọn obìnrin tí wọ́n kọ ìbéèrè wọn ránṣẹ́ wọ́n ní kí àwọn obìnrin wọn kọ ìbéèrè wọn ránṣẹ́. Number one, number two, number three.

ọ̀rẹ́ pa ọmọ pa bọ̀tàbá wo ìdájọ́ yẹn pẹ̀lú tó takú ìgbé òun ò lè padà lé nítorí pé kí ni àwọn ọba lẹ́nu bàbá rẹ̀ ojú ọ̀la òun yóò mọ òwà fún àwọn ti dálábò sí pátápátá lè ìjẹ́ ẹni bíi kí ló lè jẹ́ ìdájọ́ ìwájú ọ̀nà orí mọ́ ń wo ọ̀rọ̀ ẹ̀gbọ́n wọn yẹn yàtọ̀ sáwọn yòókù Kàlẹ́ńdà ọjọ́

ó wá sàlámù síwájú kí máa ń pè sàlámù tàbí àrí lọ sí o ó kọ́kọ́ sàlámù síwájú kí máa ń pè sàlámù lẹ́gbẹ̀ẹ́ máa tún yẹn kí ni ṣé ìrìn yẹn tó yìí náà máa dé kò kí ló máa fi sọ́nà ọ̀gbà yẹn ṣé kọ̀ọ̀bí àgbáyé ìgbọ́dọ̀ pé ìdíjáwé ló ti láti fi gbé ìgbọ̀n yẹn nípa gbígbé ẹlẹ́gbẹ̀ẹ́ta ní pé ẹnì kan ásẹ̀sì kan ṣẹlẹ̀ ní ẹlẹ́ ọ̀dọ́ pé ẹni ẹ padà kú nínú abẹ́lò ní pé ẹni tí ó ṣe sábàbí ló gba ẹ̀yìn ẹ̀ ó padà fún ọ ní one million láti compensate eh, ẹni tó kú yẹn one million tó fún ọ yẹn ṣé lára ogún ẹni tó kú yẹn ni wọ́n máa ń ṣẹ̀rí àti àbí àwọn fámìlì wọ́n kàn máa ti ní wọ́n ti bá rùn wọ́n ti pín ṣé wọ́n ti máa ti ṣeré ní àbí ogún ẹni tó fẹ́ wọn àbí kí ó fẹ́ wọn á ti ní láti ṣẹ̀rí àti. Um, ìbéèrè alákọ̀ọ́kọ́ tí ẹ bẹ̀rẹ̀ nípa ẹ̀gbọ́n wọn aláwọ̀ bá dúró gbogbo wọn pátáyáyá lọ́lọ́wọ́ bá ti forí jì àmàrí pé Yusuf náà forí jì wọn bàbá wọn náà sì wá forí jì fún wọn lọ́dọ̀ Ọlọ́run so gbogbo wọn pátáyáyá lọ́lọ́wọ́ bá ti forí jì alẹ́ máa ń sọ̀rọ̀ kan náà tó wà very very important òun àti àwọn èèyàn yìí ní tó kó bá wọn ṣe àlàyé ó mọ̀ kó bá ẹnìkọ̀ọ̀kan tó wá tí kókó bá wọ́n ṣí à òun náà ní pé wọ́n bá ń sọ ọ̀rọ̀ àwọn sọ̀hábà tó ṣẹlẹ̀ láàrin wọn ẹnìkọ́ wà máa sọ fún fẹ́ dájọ́ láàrin wọn láàrin nǹkan tó ṣẹlẹ̀ ní yíò láàrin wọn láàrin wọn láàrin wọn ló wà fẹ́ dájọ́ àwọn tó ṣáájú lọ ọlọ́jọ́ kó ṣẹlẹ̀ sí wọn láti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ òun ni so kí nǹkan ṣẹlẹ̀ sáwọn tó ṣáájú lọ wọ́n gbà ìgbé síṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yẹn o ọlọ́run fẹ́ fi kọ́ wa ní ẹ̀kọ́ ni kégbé òfin ṣe ẹni rẹ̀ àti òfin ṣe ẹ̀gá bá ti wà náà ẹ̀lẹ́ rẹ̀ láti gbà wọ́n sí ṣùgbọ́n náà bá fẹ́ fi sínú àwọn ọmọ àmẹ́jọ fẹ́ fi ṣe kí ó fẹ́ fi kọ́ àwọn tá lọ́dọ̀ àwọn ọmọ wa bá wọ́rọ̀ mọ́ nọ́tìsì wọn dáadáa pẹ̀lú àwọn kan tí ó fẹ́ máa ń tẹ̀lé lọ́dọ̀ ọmọ èsù wọn fẹ́ gbanú ẹ̀mí wọn kódà ọmọ kọ̀ọ̀kan ní wọ́n tà máa wo bàbá rẹ̀ yóò bàbá rẹ̀ pé ó fẹ́ rẹ̀ ní kan jù mí lọ ma so wọ́n máa wọ ọmọ kan sí kejì wọ́n máa wọ sí kìíní kan so everybody bá lè jẹ́ ọkùnrin náà ọgbọ́dọ̀ jẹ́ tí ìlàkà rẹ̀ gbọ́dọ̀ tó múnádókò gbogbo kìíní ọlọ́run sáà fi kọ wà ní kìíní ọ̀rọ̀ ẹ̀kọ́ tó gbọ́dọ̀ pé wọ́n ti ṣe kìíní lọ wọ́n ti gbà túbà wọn túbà tó bá ti ṣáájú làwọn sọ̀rọ̀bà ní ìsìn báyìí wọn tó ṣẹlẹ̀ láàrin wọn ọlọ́run ti gbà túbà àwọn sọ̀rọ̀bà ọlọ́run tẹ̀lé fi kọ́ alẹ́ èwo gánú wọn gaga lójú sínú kẹgagà iná mọ̀ fẹ́ mọ̀ ẹ̀rùgbẹ́ ní ti máa pé tí bá fi lè mẹ́ lójú sínú kẹgà nù ọmọ ọ̀fẹ́ gbogbo wọn bá ní wọ́n ni ó sáyà gbàgbà tí ọlọ́jù sínú kẹgà pé wà láàmì ìrìnjẹ́ ọ̀rọ̀ ìmọ̀ so lánàá láàá kálọ́rọ́ ẹgbẹ́ ẹni bẹ́ẹ̀ jẹ́ gbé so gbogbo àwọn kan báyìí ló ti àwọn tó jẹ́ àwọn tó jẹ́ àwọn ṣíà ó sì wọ́n lọ́nà ìrìn àpúpọ̀ jù ìgbàmọ̀ náà ní pé kò sí ní gbogbo ọ̀rẹ́ nígbà kankan náà ìjọba ọba jẹ́ kó máa yé wa nílẹ̀ gbogbo ọ̀rẹ́ nígbà kankan náà ẹ̀lẹ́gbà ọmọ tí ó sọ̀rọ̀ ìrìn ọ̀rẹ́ ìgbẹ́gbẹ́ náà ẹni mọ́dún sí tó gbé tí máa ní ti sọ̀rọ̀ báyìí àwọn olómìnira àgbàlagbà sí nílọ ní ìjọba ti jẹ́ náà lágbọ́dọ̀ máa ṣe so ọlọ́nkẹ́ ń sọ àwọn tó ẹgbẹ́ ọ̀rọ̀ fún wa bẹ̀rẹ̀ kákan lè bá fún sí ọba ọ̀hánà ìbéèrè ẹlẹ́kejì òun náà nípa àǹtáwíyá àti tàrídù àtàóríà ìmọ̀kan nínú kíni ọ̀rọ̀ nínú bàlágọ̀ ṣùgbọ́n tàrídù kí ń pé tó ìgbà tí wọ́n gbé kalẹ̀ yóò bá ti diplomacy ọ̀nàmọ́lé kíni ọ̀rọ̀ bó bá ti mọ̀ ní ẹ̀sìn táà ìjọba náà ń pè ní tàóríà òun náà ni wípé èèyàn ò ní lábùsù méjì lábùsù méjì bẹ́ẹ̀ lábùsù ẹyọkan ní lábùsù kan báyìí ó wá ní ìtumọ̀ méjì lápẹjọ wọn ni pé rọ̀kíkù a máa túmọ̀ sí ẹrú rọ̀kíkù fún a máa túmọ̀ sí pé nǹkan tó easy láti gbóyé so ìpàdé ìbá tí wọ́n ń sọ̀rọ̀ kan tí ẹ̀wọ́n ń sọ wípé à èyàn dákọ̀ oòrù ọmọlúwàbí èyàn wá dákọ̀ kí ni ó rọ̀kíkù títẹ̀ lọ oòrù yẹn ẹni wá gbọ́ wù ẹni wá gbọ́ ọmọlúwàbí ó wá nírọ̀ kíkù ní ẹni afẹ́fẹ́ pé ẹ̀rú ló máa jẹ́ ìlọ́lẹ̀ tí lọ́lá fún ẹkùn ní túmọ̀ ẹ̀rú bẹ̀rẹ̀ ìlọ́gá túmọ̀ ní pé nǹkan tó yí sí láti bọ̀ yìí so ọmọlúwàbí tó wà wájú yẹn ó fẹ́ kékeré máa rò wípé ah ẹ̀rú ni màá fẹ́ kí ni o ni màá fi náà tẹ̀lé sáóríà tó kílẹ̀ ní ti rán ẹ̀rọ tẹ̀lé sáóríà ó yàtọ̀ sí ọmọ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀dẹ́ kò fìdí múlẹ̀ ara tààrí ìlú kò fi múlẹ̀ ara wọn sọ pé ẹnìkan wá bá nàbí ní ojú ogun wípé ọwá sọ pé ẹjọ́ ànábì gẹ́gẹ́ ni mọ̀ wá ọ̀rọ̀ pé ànábì gẹ́gẹ́ ló kú omi nìyẹn ó kàn yẹ fóònù tó dúró sí pé ó ṣe fóònù bí gẹ́gẹ́ <laughs> ẹ̀rí ẹ̀rẹ̀gẹ́ tó fi jù múlẹ̀ ṣùgbọ́n ara tààrí ìlú náà ni pé ẹni tó ń wá ìjọ ìdíkí ni ó pé kọjá àkúrọ̀ ilé ìjọ ilé tí wọ́n bá níbi àkọ́jáde sí òun báyìí òun fẹ́ mọ̀ pé ọmọ pé wọ́n àárín alẹ́lúra gbogbo ọ̀rẹ́ tó ń sọ ọ̀rẹ́ yóò jẹ́ fún bí ní ìsinmi <laughs> so ìlú kó fi jùmúlẹ̀ ara so bẹ̀ báwù tààrí jùmọ̀ náà kẹ́sà àdúrà yá látífù yá látífù kéèyàn máa pè lọ wọ́n ṣe àdúrà tó bá ṣẹ̀rí àwọn kò sí sẹ́gbẹ́ sọ yá àlá yá àlá yá àlá yá àlá àbíkẹ́ ọmọ ká ọkọ̀ náà aláàlá ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ sí ọyá kú mẹ́ kájú àwọn ẹ̀lẹ́gbà yà oríṣiríṣi nǹkan ọ̀nà àmì kí amọ́mọ́ ní ìgbàgbọ́ tí gbogbo àwọn kan yìí ayọ́lọ́ báwọn èèyàn sọ kẹ́lmọ́tù abẹ́ fún wọn náà kàyí ibi kẹ́lmọ́ kan tó tó ní tùmọ̀ rárá sọ màzọ́rọ̀ ti ti wà àbúrò àná ti ti wà àbúrò ẹ̀ ti wà kó ní àwọn ìbẹ̀ máa dààmú kankan wípé nínú àdénà kan báyìí ló tún ṣe kìíní kan oye ó tún yí ẹ̀fẹ́gbẹ̀ kan ni ó tún wo ṣe kìíní kan ó tún tutọ́ sí abala báyìí ó tún ṣe gbogbo eléyìí ìgbésẹ̀ nǹkan tó sí ọ̀dìrà ara ẹtí ti ṣàlàyé gbogbo bá ti ṣàdúrà fún wa àwọn afá ìṣàlàyé gbogbo ti ń jẹ́ àdúrà fún wa so pátápátá yẹn kí a má dàrà wà láàmú káwọn ẹgbẹ́ yà á yà á tí máa rẹ̀ kó wá bẹ́ẹ̀ sọ pé ó fẹ́ wọn àdúrà fún ara rẹ̀ pẹ̀lú kọ ọlọ́run ọba yà Làtífù ọ̀sọ̀tọ̀ ọba fẹ́lẹ́ yìí gbà so bá jọ́lẹ̀ mẹ́ta ó ti tó tó bá jọ́lẹ̀ mẹ́ta àbọ̀sọ́lẹ̀ méje àbọ̀sọ́ ní odd number àbẹ̀rọ̀ ọlọ́run ó ti tó ó ti parí àdúrà rẹ̀ nìyẹn so kò sí gan mímọ̀ nínú ọ̀sán fi hàn nílé náà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ọlọ́mọgbẹ́ ẹnìkan sálámà ṣáájú kí ìmáàmù nínú nínú kámọ̀sọ́nù tàràwí gan ìfọ́jẹ́ pàájọ́gbẹ́nù tàràwí bẹ́ àkàtàfẹ́ wò ní wípé sọ́rígbójẹ́ àrùn náà fílà pé ìrún ọ̀rẹ́ yẹn yàtọ̀ sí ìrún náà fílà ó yàtọ̀ sí láwọn àbádọ́bá tó rí ẹ̀rí tó ṣe kí lọ́lẹ́ sọ pé kí ni ó kí wọ́n yàtọ̀ ìrún náà fílà àti ìrún ọ̀rẹ́ yẹn kò yàtọ̀ sí ara wọn tí wọ́n lè kí ìrún náà fílà kan ó wò wípé òun ò sí gẹ́gẹ́ kan kó wá lẹ́gbẹ́ owó òṣèrè yẹn kẹ́pẹ̀ tí òun fi gbà kó wá kó níbi irun yẹn kó wá ní òun yẹn nù kó bá múnà ó nǹkan tí fi jẹ́ gbígbà kí ni wàhálà lọ́wọ́ fi rú fi kalẹ̀ sọ látara ni bẹ́ẹ̀ nǹkan tá a kọ́ ni pé ká sálámà nínú ọ̀run tó bá ti ń kírun bọ̀ látàárọ̀ tó kíkírun bọ̀ láti àárọ̀ tó kíkírun tó kírun bọ̀ látàárọ̀ ọwá débi ìjókòó ọ̀wà sálámà ló bá dìde lẹ́lẹ́ ọ̀ràn àyàn ní kí ọ̀ sálámà àwọn ànàfíà tí wọ́n sọ pé sálámà òfin sọ̀nà àyàn àti sàǹgbàràwé ìmọ́lẹ̀ bàbá ọmọ kọ́ àyàn ní sálámà ọ̀nà ayà náà wà ní kéèyàn máa tẹ̀lé ìmáàmù ó gbọ́dọ̀ kájú ṣe nkankan so tó bá ṣe nkankan á gbà wípé ó tí ìṣètì níyẹn ni kò tí èdè ti bá ọ̀tájú ìmáàmù ṣe nkankan kí gba so ẹ tó sálámà yóò gbà kí ni owó sálámà tó bá ah, mo ti sálámà mo sálámà mi kọ̀wá sálámà mi yìí ọwá fi rú yẹn lẹ́ẹ̀lẹ́ onírun kò dí ènìyàn ìwà ẹ̀kọ́ nínú so ó ní láti sálámà yẹn padà lẹ́yìn ìmọ̀ so ènìyàn ti máa ṣùgbọ́n torí gbogbo ìmọ̀ mú kírun ó bá máa mú kírun láti ìdíni ọ láti ìbẹ̀rẹ̀ wa dópin ẹ bá máa mú kírun láti ìbẹ̀rẹ̀ ìrún mọ̀síbùkù yàtọ̀ sí ìrún ẹ̀dọ́ báyìí máa ń bẹ̀rẹ̀ ẹ̀rún tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ bọ́ọ̀bù bẹ̀rẹ̀ ẹ̀rún wọ́n máa fojú fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún irú òun ní sẹ́ àwọn fojú fò fún mọ̀lẹ́gẹ́ nìkan wà lẹ́gbẹ́ rákàkà lọ́bá máàmù kì oyè nìkan rákàkà lọ́bá kí ni o ìmáàmù kì ọwà sálámà sáájú ìmáàmù bá mọ́mù wá sálámà sí ẹ̀sẹ̀ pé kò ní sí sálámà yóò dìde padà òun ni wọ́n gbà wípé ó sàlékún ìran rẹ̀ sókè lánìí sẹ́yìn bá wà lẹ́yìn ìmáàmù bẹ́ẹ̀ ọjọ́ ìlọ rùkú báyìí ó mọ̀ pé ìmáàmù ti ìmáàmù ti rùkú ìmáàmù ti wà lórí ìnà àwọn asáré padà sọ́dọ̀ ọba kírun rẹ̀ tó bá bá bẹ̀rẹ̀ ẹrún ọba kírun rẹ̀ yóò fi parí ọ̀dọ́ gbé ọba bẹ̀rẹ̀ ẹrún ọlọ́dẹ́rù gánà yẹn tó jẹ́ mọ̀ ìbùkù olùsàlékún ọ̀run ẹ̀rẹ́bí ìyàtọ̀ wà láàrin màṣùbú àdẹ́gbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àti ẹ̀rẹ́ bó jẹ́ máa mú tó kọ́ sí máa ṣe ó pè bá ẹlẹ́kẹta òkè owó ẹni tí ẹni tó kú kẹni ẹ pa káàkọ́ sàlàyé náà ẹni ẹ kéṣe 1 million ẹ gbogbo 1 million kéré ní owó ní ọdọ́bà gbogbo ṣe yíò ìwé kò tí òkè lọ́dọ̀ wa ní bíbí òun ló fà á owó tó jẹ wọ́n jù bá ń lọ ràkúnmí ọgọ́rùn-ún òun ló jẹ wọ́n ràkúnmí kan sì ní yìí wọ́n rán ta ní 500,000 700,000 lọ́nà ọgọ́rùn-ún sọ tí wà tó sì wọ́n jú bẹ́ẹ̀ lọ owó dọ́jẹ wọ́n nù tó lọ́dọ̀ra bẹ́ẹ̀ sọ owó tó jẹ wọ́n kọ́ lókun wọn ọkẹ̀ fún wọn ní owó tó lè jọ wọ́n lójú bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ òun lówó tó ẹlọ́wà fún owó yẹn ó ní ó fún àwọn tí wọ́n jẹ́ tó jẹ́ ṣùgbọ́n owó yìí wọ́n fẹ́ jẹ́ lógún náà ní ó ti di ara ogun ẹgbẹ́ nìkan ló fẹ́ ogun gẹ̀gẹ̀ lójú ó ti di ara ogun àwọn afákan wípé tó bá jẹ́ ẹjọ́ bá pààyàn bóyá ẹjọ́ ẹ̀kọ́ dogun ni ó wá pa yóò san owó ẹ̀mí ọ̀wà nílé gbà nínú owó tí ní gbà wọ́n yọ kúrò mẹ́sì ní owó tó bá kú kó jẹ́ kí ni ọkọ̀ jẹ ní ibẹ̀ ẹ̀ka kẹta pé kò ní jẹ́nu dúkìá rárá sókèlè gádà sọ ní sinimá ara dúkìá yìí tó kú ló tún wá dìbà yìí wọ́n wá pín fáwọn tó fẹ́ ẹ̀ẹ́dẹ̀ jogún ní ẹ̀yìn tó pé kí ni ó tó náà bá dára àwọn náà ni wọ́n san gbogbo gbèsè rẹ̀ àwọn tó fẹ́ yẹn náà ni ó san gbèsè rẹ̀ ní sinimá àwọn náà ni wọ́n san gbọ́dọ̀ pé ọ̀rọ̀ tó ń gbàdágbọ̀n sísanwó yẹ o ma ń kọjá àwọn tí ó jogun o ma ń kọjá ó dé ìdílé tó jìnà ẹ̀ríkà ó wọnú ẹbí jìnà òun ti jìnà àwọn wà jẹ tó bá ti wà jẹ àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ́ bàbá ìyá lójọ bí wọn pọ̀ wọ́n gbọ́dọ̀ owó yẹn wọ́n wà ọdẹ́sẹ̀ owó ẹbí ẹwà fẹ́ sanwó àwọn tí owó yẹn jẹ́ gẹ̀dẹ̀lé lórí tí ìjọba ọ̀sán gẹ̀dẹ̀lé lórí wọ́n èdè díẹ̀ torí pé wọ́n gbà yìí pé wọn ò ogún mọ́ bẹ̀rẹ̀ wọ́n gbà yìí pé ìgbà tí ń bẹ láyé fámìlì ni wọ́n jẹ́ fún un tí wọ́n wà máa gbà nǹkan lọ́dọ̀ rẹ̀ tó náà bá lówó lọ́wọ́ tí wàhálà bá tẹ̀lẹ̀ ó náà lè kú lọ́wọ́ torí ẹgbẹ́ àwọn náà gbọ́dọ̀ gbìyànjú láti dáadáa sáwọn fámìlì wa ẹgbẹ́ tí wàhálà bá tẹ̀lẹ̀ sẹ́gbẹ́ bẹ́ẹ̀ ti bá wà ní àwọn náà ni wọ́n fò ń kó tí dáadáa bá tẹ̀lẹ̀ àwọn náà ni wọ́n rò àwọn náà làwọn yìí rẹ̀ náà rọ̀gbọ́n parí bá mi sùsùlọ́nù kama bẹ̀ hàn